صلى الله عليه وسلم وشر الأمور مهدثاتها وكل مهدثة بدعة وكل بدعة دلالة adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run ọba ọ ọlọ́run ọba tí adúpẹ́ fún yìí òun náà ni ọlọ́run ọba tí ó ṣàwá lẹ́ṣà tó wá fi wá sínú àwọn ìjọ anábíwá Muhammad sallallahu alayhi wa sallam èyí tó jẹ́ pé àwa ká tọrọ rẹ̀ ọlọ́run ọba ló wù òun ló kádàrà wa sínú umma nabi èyí táwọn ń bẹ̀rẹ̀ ni pé kọ́lọ̀ máa yọ wá ní umma náà títí tí a fi lọ lè bọ́ lọ́wọ́ bá wa ìtí wọ́n ní ká gbéyàwó lé òun náà ni akhlaqu nabiyina muhammadin sallallahu alayhi wa sallam ọ̀gá wa olùkọ́ àgbà anabi wa muhammad sallallahu alaihi wa sallam báwo ló ṣe rí báwo ni wáyé ẹ rí anabi wa sallallahu alaihi wa ọlọ́mọba ọ̀dà ọwọ́ amójútó ọwọ́ programu ọpọlọ kí nǹkan kan tí ń jẹ́ nǹkan tí ọ̀dà àtẹ̀yàn máa ń ṣe tí òfin ni wà bẹ́ẹ̀ alẹ́kọ́lùkọ́lù asa ẹ̀rí wà rẹ̀ ẹ̀jẹ̀ akọ́kọ́lọ́ lè mà pé ìbáàdà ìbáàdà tó ń mìíràn ìbáàdà tó zọ àìrọ̀ ọ̀làdà ọ̀lẹ́sìn àmọ́ kò níwà ẹni kò lẹ́sìn nítorí ẹ̀sìn gan ni wà ìwà gangan ni ẹ̀sìn ṣe ìwà òní máa ń jẹ́ kí a mọ̀ pé lágbájá ní imán àìrí imán inú ẹ̀mí ló wà ìwà tí bá ń wù ìwà yẹn ni ó tú àṣírí imán rẹ̀ ọlọ́mọ kọ́mọ́sá ìfún imán ẹni kọ̀ọ̀kan wá sí torí imán ẹ̀dá kọ̀ọ̀kan máa tọrọ kọ́ tún ṣe tabati ní imán sọlọ́n sànàbì ìwà wọ́ọ̀dà anabi wa muhammad sallallahu alaihi wa sallam anabi ni akmalul mu'minina imana àwọn tí imán ni wọ́n péjú láàrin yín nínú àwọn abu àtàwọn umus àti gbogbo àwọn mùsùlùmí ahsanuhum akhlaqa anábìlẹ̀ ni tí wàá rí bá dáa jù láàrin òun ní ìmánì rẹ̀ pé jù gbogbo anáà káwọn wá wò kótó ìwà wo là wò bàbá tó wù wá á wùwà sọlọ́n á sì wùwà sáwọn ẹ̀dá ọlọ́n kò pé mẹ́ta ó ṣàtúnṣe ìwà rẹ̀ láàrin ìwà àtọ́lọ́hún mọ wò burúkú sẹni tó dá ọ ẹni tí ń fún ọ jẹ ẹni tí ń fún ọ mu ẹni tó ń pè tí ń dá ọ lóhùn lẹ́yìn náà bọ́ọ̀ bá ti wá rí ìbínú ọlọ́run lábala pé òwò abúsọ́lọ́run àwọn ọmọ ayá rẹ̀ náà lọ́kùnrin lóbìnrin ó jẹ́ mùsùlùmí ni kìí ṣe mùsùlùmí ni ọkùnrin ni obìnrin ni má jẹ́ wọn ojú ọ̀rẹ́ fọlọ́run ipe a lágbájá ṣe báyìí fún mi gbogbo àwọn tí wọ́n dì ń ṣẹkẹṣẹkẹ nínú sàárè gbogbo àwọn tí wọ́n dẹ̀ ṣẹkẹṣẹkẹ nínú jahannama èèyàn méjì nǹkan méjì ni wọ́n ṣe nǹkan méjì wọ́n ṣe kíni ni wọ́n ṣe àyídà kan wò abúsọ lọ́hùn àbí kan wò abúsọ àwọn ẹ̀dá ọlọ́hùn kò pé mẹ́ta èyí tá a wà tọrọ ń dòkó yìí ni pé àárín àwa àtọlọ́hùn ọlọ́mọṣàbánì tún ṣe àárín wa àtàwọn ọmọ èèyàn náà ọlọ́mọṣàbánì tún ṣe ẹ̀yọ́ máa yá mi nígbà ọlọ́run dá nàbì tán sallallahu alaihi wasallam ó gbé e kalẹ̀ fún nígbà tí ó wà lọ́dọ̀ halimatu asadiya alágbàtọ́ anabi wa muhammad sallallahu alaihi wa sallam wọn kàn ṣeré anabi wa ni wọn kékeré gbà àwọn yòókù rẹ̀ tí wọ́n jọ ń ṣeré wọ́n kàn rí pé ẹnìkan balẹ̀ gíra ó sì gbé muhammad láàrin àwọn jìbìrì ló gbé lọ́ba gbé lọ ẹ̀yìn kùlé káàbì wọ́n ṣàgbé jìnnà sáwọn ọmọ yẹn wọ́n lọ́ọ́ la inú ẹ̀ báyìí ó ṣe operation operation kan jama spiritual operation ó wá mú hadus shaitan gbogbo wa téèyàn máa ń wò èṣù ní máa ń tíyàn wò irinṣẹ́ tẹ̀sù máa wá lò tó wà nínú ara kálukú jìbìrìlù wá yọ kú pẹ̀lú àti ọlọ́run ọ̀fọwọ́ra nígbà yà padà ẹnì kankan ò lè mọ pé nǹkan kan ó ṣẹlẹ̀ mbẹ́ sallallahu alayhi wa sallam ní bá wà níbi káàkiri kọ̀pẹ́ ọba tún rí tí ń rìn bọ̀ a ah! sábà tí yàwá Halimatu Sadiya fi dá ànábì padà fún àwọn fámìlì ẹnu pé ọmọ eléèmọ̀ yìí kí ló ṣe ọ́ ọlẹ́nìkan lọ́wọ́ bá wọn ó sì là gbáyà wọn ó mú kankan jáde ńbẹ ó tún dé padà ló ṣe jẹ́ pé kò sẹ́nìkan tá a máa kọ́ ṣe lérílẹ̀ ayé àfẹnitẹ́sù ẹ̀dá láwọn òun náà nàbùwà Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run yìnyín òun náà ló kọ́ òun náà ló fi mọ́ bàdà a'udhu billahi minash shaitani rajim ọlọ́run ọba ní suratul qalam ayé ẹlẹ́kẹrin wa innaka ìwà nàbì la'ala khuluqin azim ìwà rẹ ló ọlọ́run ti ń sọ fún àwọn nínú suratul ahzab quran 33, verse 21. one ọlọ́run bá nílá kọ́díkà lakum fi rasulillahi uswatun hasana agbé anabi kalẹ̀ fún yín lápèjúwe tẹ́ máa liman kana yarju Allaha wal yawmal akhir ẹni tó bá mọ̀ pé wọ́n pàdé ọlọ́run ni o ẹni bá mọ̀ pé ilé ayé yìí yọ̀ tán ẹni tó máa kọ́ òun náà ni anabi ẹni bá gbà pé àlìkìyàmà wà ọlọ́run ó sì yanjú àwọn ọ̀rọ̀ ńjọ́ náà ẹni tó máa bọ́ ṣe tó fi ní bọ́ sọ́wọ́ ọ̀yà níjọ́ alikiyama Muhammad aya yẹ ọlọ́run rẹkọmẹ́ndì ànábì fún wa àbí ẹni tó lọ́n bá rẹkọmẹ́ndì ọlọ́run fún wa ní garanti lérí ẹ̀ ìpè tẹ́ bá tẹ̀lé ẹ̀ mọ̀nà bẹ́ẹ̀ bá ti yapa rẹ̀ ẹ̀ sọnù ìta fẹ́ mú òun náà ni pé gbogbo wa nábì tá ń wò pátá káwa náà ká lè apply sínú ayé wa tá a bá ti lè apply sínú ayé wa ìdààmú la máa dààmú wọn lóbìnrin ò mú kò níwà ó lóun ò mú eré ọkọ wá sí ilé ayé ó lè mérí ọkọ tẹ́lẹ̀ eré ara rẹ̀ náà ló mú wáyé ìwà ní máa jóbìnrin ọpẹ́ ńlẹ̀ ọkọ ìwà ní máa jóbìnrin ó jèrè ọmọ ìwà ní máa mú ọkọ náà jèrè àwọn ọmọ ẹ̀ ìwà ní máa mú kún nífẹ̀ẹ́ yàn ládùúgbò ìwà ní máa mú káwọn èèyàn máa gbéṣẹ́ fún yàn ìwà ní máa ń da tí wọ́n fi máa fún yàn lóbìnrin ìwà ní máa ń da táwọn èèyàn fi máa ń sànú yàn ẹni tí ó bá ti níwà ó ti ní sọ̀rọ̀ anabi wa muhammad sallallahu anabi ni adabani fa ahsana ta'dibi èmi tí mo wá ọlọ́run ọba ọkọ mi lẹ́kọ̀ọ́ tí ọkọ yín kò sì sírú ẹ̀kọ́ tó kọ́ mi yẹn lọ́dọ̀ ẹlòmíì ma èmi ní kẹ́ ẹ máa wò kẹ́ ẹ máa wò tí n bá ń ṣe yìí anabi sọlá alẹ́ náà rọ̀ mi ṣe mọ̀ pé agbé anabi dìde níta ni kọ́ wá ṣe láyé pọ̀ gan anabi wá kó gbogbo ẹ̀ sábẹ́ wà ó ní bọ́ ìṣòtò gbé mi dìde ilé ìwòta mi máa sọ́ọ̀dẹ̀ akhlaq láti wá máa gbé àwọn ìwà dáadáa fún mi láti wá máa practice àwọn ìwà dáadáa ètò wọn torí ẹ̀ gbé mi dìde nìyẹn anabi dakọ tawhidi ma kò dakọ sọla kò dakọ siyam kò dakọ hajj ó ní wọ́n gbé mi dìde ẹ torí wàre nítorí pé gbogbo àríkánu islam pátá ayédè àkáwò wàre sọlọ́n agbáwẹ̀ fún akẹrun fún àbí káwò èrè sí ọmọ alákejì wa òun náà ní zakati á fún lówó tó fi jẹun erigun ẹ̀sìn islam ìwà ló gbé wa wal iqtida' bi rasul ala darbayn ẹ rí muhammad sallam iṣẹ́ rẹ̀ àti wá rẹ̀ irisi méjì ni alekọsẹ kan alekọsẹ kan kéèyàn má dọ̀rọ̀ rú o àwọn ìta alekọsẹ òun náà làwọn èyí tọjẹ pé Ọlọ́run ọba ó fún wa nígbà láàyè láti kọsẹ rẹ̀ gẹ́gẹ́ bí àwọn ìwà tá a máa kà ká lóòótọ́ ká lámàánà ká máa ṣe dáadáa ká máa tọ́jú àlejò gbogbo àwọn dáadáa yẹn Ọlọ́run fún wa ní ìgbà láàyè ká kọsẹ ànábì amma fi khasa'isihi sallallahu alayhi wa sallam ẹ rí àwọn khasa'isu nàbí àwọn nǹkan kan bẹ tó dé pé ànábì nìkan la fún ọlọ́run ọba òpin kakọ́ ṣe ànábì lérí ẹ̀ ká máa gba àwẹ̀ wìsọ́ọ̀lù lápẹjúwe àwẹ̀ wìsọ́ọ̀lù òun náà ni ká máa gba àwẹ̀ ká máa sínú lálẹ́ ìní ká tó máa jẹ sàárì mọ́júmọ́ ọ̀la ká wá bá a la ká tó máa sínú lọ́tún la ká wá bá a dijọ́ mẹ́rin kéèyàn fi jọ́ mẹ́ta kó fi ṣe kíni kó fi gbàwẹ̀ láì sínú láì jẹ sàárì wisọ́ọ̀dù ni anábìlẹ̀ mi nìkan wọn ni kí n máa gbà ó káfẹ́yàwó mẹ́rin lọ jama mùsùlùmí ọlọ́run fún anábìwá muhammad sallallahu alayhi wa sallam ká má gba zaka lọ́wọ́ ẹni tí zaka wọ́wọ́ rẹ̀ ìwọ ní fún anábì àtàwọn mẹ́ àtàwọn yẹ̀wẹ́ àtàwọn ẹbí ẹ̀ ò ní kọ́ṣe anábì níbẹ̀ wọn ló fi àwọn àbá wa aníbùkátà sí kálí sítira káwa máa kọ́ àwọn èèyàn mọ́sálásí pé kàṣọ́ èso nàbì àwọn nǹkan wo ló jẹ́ pé ànábì nìkan la ní wọ́n máa ṣe àpá àlùmọ̀ lásẹ̀ kó ṣe kíni kọ́ máa kọ́ sí rẹ̀ àmọ́ àwọn ìta fẹ́ kàlẹ́ ní àwọn èyí tí wọ́n ní ká máa kọ́ sí ànábì ń bẹ̀ ni sallallahu alayhi wa sallam ẹ̀yọ́ máa yá mi ṣe rí wọ́n ẹnìkan lè mọ ọ̀ṣọ́ ju ìyá ọ̀ṣọ́ lọ òwe ni òtò bí òwe káwọn àgbàlagbà ọmọbìnrin ẹ jẹ́ àkọ́kọ́ béèrè ìwà nábì lọ́wọ́ ọmọ ọ̀dọ́ rẹ̀ tó súnmọ́ twenty four seven wọ́n jọ wà ní onípe ní Anas ibn Malik radiyallahu anhu Anas ní káàní nabiyyu sallam ahsan an-nas khuluqa ọlọ́gbà àwọn tóun máa ń gbàgbé fún tóun máa ń jímọ̀ ràn wọ́n ṣe anabi. ó ní kò sẹ́ni tó dáa tó ní gbogbo àwọn èèyàn tóun ti rí láyé ìyá wa Sofiya ìyàwó ànábì yọ̀ọ́sà mọ̀ yẹn ìyàwó rẹ̀ bọ́ bá sọ̀rọ̀ nípa rẹ̀ bẹ́ẹ̀ bá já o agbàgbọ́ bẹ́ẹ̀ bá já gan èmi ojú tọ́ èmi ó sì jẹ́ irọ́ torí ó rí ọ dáadáa ẹ mọ̀ wá àwọn kan tán ní ìwọ ni kí àwọn fẹ́ ìyàwó ju ẹyà kan lọ ní àwọn afọ́n bídí àti wọn pariwo káàkiri àwọn àti ìyàwó wọn wọn ti kojú bọ inú sọlọ bọ́ba ilé ṣe gbogbo ayé ní ọgbọ́ sítórí rẹ̀ nínú pọ́ńchì ìyàwó yẹn máa mọ̀yàn ọlọ́run mọ̀jà ní kankan tá a máa fi pamọ́ pé ah mọ̀dé bẹ́ẹ̀ ah ọlọ́mọdé ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́mọdé ní nínú kọ́ńbọ̀dù wa yàwá Sofiya ó ní mara ètò asana kọ́lékan min Rasulillah sàlá ó ní látijọ́ táwa ti wà láyé à ń gbọ́rọ̀ àwọn ọkùnrin àwọn ọkọ dáadáa ó ní kò sírò ànábì ní gbogbo àwọn èèyàn tó ti lọ àtàwọn tí wọ́n bẹ láyé ń gẹ́gẹ́ bí simon ṣe sáwọn nínú ilé lẹ́yìn náà yàwá Aisha àwọn nìkan lọ́mọge tá nábì fẹ́ ọyẹ gbogbo àwọn yòókù adélébọ̀ ni wọn adélébọ̀ ti sọ̀rọ̀ ọmọge náà fẹ́ sọ̀rọ̀ nítorí pé ẹni tí ó bá lọ́kọ rí bóun ṣe máa báyàn lò yọ yàtọ̀ sẹ́ni tí ó ti lọ́kọ rí ìyàwó Aisha ni mara ayetu ìyàwó Aisha dala àná ó ní nígbà tí wọ́n bí nígbà tí wọ́n bí ìyàwó Aisha àní kólíkì nàbí ipe bọ́ọ̀ ni wà nàbí rí ọlọ́run ni a kọ́ṣe rẹ̀ a sì fẹ́ kọ́ṣe rẹ̀ ẹ̀gbọ́n tí ìyàwó Aisha wí ó ní kálá ti kánà kólíkò olùkọ́rọ̀ ẹ̀ oníṣẹ́ ní koran lè aláwọn ní koran ó ní ẹ máa lọ lè kà tí n bá ní máa dákọ̀ wà nábì fún yín ilẹ̀ ọkùn ilẹ̀ ó sì sùn níta ìbá ti ń kanu koran níta nábì máa ń ṣe nu kò lè a'udhu bi rabbil falaq ọlọ́run ní sọ pé ó máa wá sọ pẹ̀lú ọba tó ní àṣùbà ọlọ́run làná máa fi wá sọ ẹ̀dígbọ́ yìnyín nínú àwọn ìwà fàbímọ rahmatin minallahi linta lahum rí ànábì á àṣàánú rẹ ọwọ́ àrò fáwọn èèyàn ẹlẹ́ wọnú koran ànábì èèyàn tọrọ gbogbo tọ́lọ̀ pàtó ní ká má ṣe wala taqrabu zina ẹ má ṣàgbèrè ẹlẹ́ wọnú koran ànábì kọ́lá ànábì ọba yàwó yàwó lọ́wọ́ rí ámbẹ̀lì tàti pé yọ wà bá ṣeré pa ámbẹ̀lì tàti pé yọ wà bá lásìkò innamal khamru ọtí mímu wal maisiru tẹ́tẹ́ wal ansabu kápẹ́ran sí dẹ́wọ́sà wal asilamu kama wọ́sẹ́ ríjẹsọ́ min amali shaytan iṣẹ́ sùnì fajitanibuhu ẹ̀jìnà sí anabi máa ń sá fún ogun tá a sọ yìí. ló fi jẹ́ pé tá a bá dìbò níbi tá a sọ kankan mí ma kákan ní kálukú wa ká padà sínú koran oye ọ̀rọ̀ ti kílíà àmọ́ torí ziyadatul bayan ká ṣàlékún àgbọ́yé nípa ìwà nabi. nabi ní ó mú mú àwọn àtẹ̀síwájú ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa wa min akhlaqihi at-tayyiba nínú àwọn ìwà anábì sàlám nítorí pé anábì náà dìdì bẹ̀lọ̀ lẹ́yìn ìgbà tí a ti sànú ẹ̀ anábì náà máa ń wá sọ wípé wọ ọlọ́run ọba wo allahumma kama ahsanta khalqi ahsin khulqi bó o ṣe dá tí mo yáàyè lọ́kùnrin yìí tó dá mi dáa ọlọ́run dá anábì dáa púpọ̀ tábánikà tẹnumọ́ ká bá anabi ṣe rí lérí ìdúró ilé oṣù méjì ma anabi wà lọ́wọ́ ọlọ́run bó ṣe dá mi dá lọ́kùnrin yìí dákun mọ́ṣá yìí tún wà mí ṣe kí wà mí náà dá gẹ́gẹ́ bí ẹ̀dá mi ṣe dá adépèwọ̀ náà máa ṣàdúrà ní àṣetánì máa ń lò wọ́ àṣetánì máa ń lò èmi àṣetánì máa ń lò gbogbo ẹni tó bá ti jẹ́ ẹlòmíyàtọ̀ sáà anabi tá àṣetánì yẹn wá lò oyin tí wọ́n ń ṣàdúrà kí ló wá dé tèmi àjẹta ni máa ṣe àdúrà wọn lọ dá lé ọkọ wọn ròyìn bàbá ìyá bàbá ọkọ rẹ ọlọ́ọ̀dá ìyá ọkọ rẹ ọlọ́ọ̀dá àwọn àna rẹ wọn lò sùn wọn àwọn ará àdúgbò wọn lè yan bú ni ọ ọ ọmọ ṣàdúrà ọwọ́ ń gbé ta ló pé ta ló pé ọwọ́ máa sọ fọlọ́n lórúkọ ọlọ́run o àwọn èèyàn kọ̀ǹpléènì pé ń jalè ọlọ́run mọ́sà gba olè yìí lọ́wọ́ mi àwọn èèyàn kọ̀ǹpléènì pé ń saburú báyìí mo nígbèraga ọlọ́mọṣà yìí ọkọ̀ náà rọ̀ mi torí pé àdúrà máa ń gbà wàlúwà ìwà téèyàn bá ń wù tí ọ̀tẹ̀ ọlọ́run máa sọ fọlọ́n tó bá fi rí kalẹ̀ ó lè wí lóṣù mẹ́ta tọ́lọ́run fi yọ̀ fẹ́ kó nẹ̀mí rẹ̀ àdúrà máa ń gbà. wọ́n alákèéhì sọ̀rọ̀ nínú wa nábì alákọ̀ọ́kọ́ ń bẹ̀ òun náà ní pé anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam yàtàwádọ̀ ọ̀lẹ́nàṣ àtàwádọ̀ anábì àmà tẹríba ìtẹríba wọ́n ní ìtẹríba rẹ̀ yìí náà nínú Quran ló ti mú torí àti ní Quran ni ìwà nábì ní Quran ọlọ́wọ́n bá ní wàlá tusa'id khaddaka linnas má máa fojú pàwọn èèyàn rẹ̀ ó ti dáa fún wọn ó ní òtírí bá ti ṣe ọwọ́n fojú wo àwọn tó kù pé sọ́dà fẹ́yìn tó mi má máa gbé ẹ̀gbẹ́ rẹ̀ hadd ní kọ́ ọ̀kan máa fojú kọ́mọdáìsì àwọn èèyàn ẹni tí ọ̀gá lónìí náà padà pọ̀ ọ̀gá lọ́la ọlọ́run ní ma ṣe bẹ́ẹ̀ rẹ̀ ànábì wala tamshi fil ardi maraha mama yan lérí ilẹ̀ pẹ́ta ló kù inna Allaha la yuhibbu kulla mukhtalin fakhur ọlọ́run ò fẹ́ràn gbogbo ẹni tí ma pòun jẹgbẹ́ lọ tí sì máa ń ṣe fáàrí lérí ẹgbẹ́ ọlọ́run ò fẹ́ràn ànábì ṣe fáàrí bó ṣe tóun Suratu Luqman aya 18 ànábì wa Muhammad sallallahu wọn látara ìmọ̀ ṣe fáàrí rẹ̀ Abu Sa'id al-Khudri ó ní àwọn ọmọ ọ̀gá àwọn dáadáa ó ní ànábì bó ṣe rí nǹkan náà náà dìjà anabi eh, tó bá ra èso kì í fún yàn pé ẹ bá ń fún òun ni ó fún kan rẹ̀ wàyà akérò lè bá ìhìnra anabi bá fẹ́ gun ẹṣin òun ni ó gbé ẹni tó wà lẹ́yìn abdullahi bin abbas níjọ́ tí wọ́n jọ ń lọ anabi gbé ó ní kúntùrọ̀ dé fanabi ó lè mi wà lẹ́yìn anabi anabi gbé mi anabi a gun ẹṣin tí ó gbé sọ àbá tálẹ́yẹ kó gbé ara wọn yóò sì máa wà wọn lọ báyìí láwọn ṣe wò sún nàmi ìtàn máa ń wà mọ́tò wọn àwọn ọmọ wa ń lè ni kí ló ṣe mí jẹ́mọ́ mùsùlùmí wọn là nàbí àmọ́ ṣe bẹ́ẹ̀ òun ni ó gbé ẹni tó wà lẹ́yìn ọmọ wa wà lọ wọ̀yẹ̀ kó mọ̀lẹ́ bẹ́yìí ta ànábì àmọ́ gbalẹ̀ yóò sì máa gba gbogbo lé yóò máa gba jàǹkà o sallallahu alayhi wa sallam wọ̀yẹ̀ halibu ṣáàtà ànábì sallallahu sallam tó bá fẹ́ mu wàrà yóò lọ bí wọn kẹran sí lẹ́ǹkulé yóò lè fún wàrà fún rẹ̀ wọ́yẹ̀ ṣẹ́fún náàlì ànábì omi bàtà rẹ̀ tó bá yóò máa sọ fún rẹ̀ èyí tó dọ̀tí yóò máa nù fún rẹ̀ wọ̀yẹ̀ rọ́ọ̀ka ìntàwọ̀ ànábì omi aṣọ rẹ̀ tó ya yóò máa gan fún rẹ̀ tẹnìkan bá ní ẹgbẹ́ wa àní máa ṣe nǹkan mi wọ́yá akulu ma akadi mi yìí anabi akpe ọmọ ọ̀dọ́ rẹ̀ nígbà mi pé ọ̀yá come eat with me ọ̀yá jájọ jẹun ọmọ ọ̀dọ́ wọn sì jọ jẹun wọn jọ jẹun nu àwò kan ọmọ ọmọ salama amuru sẹmọkùnrin bá anabi jẹun anabi fi sẹmi láà wọkùlì bí yẹmi ní ká wọkùlì mi má yẹlík darúkọ ọlọ́run ọba ọ̀ darúkọ ọlọ́run ti gbàgbé máa jẹun tó wọn wájú rẹ oyè kó o sì máa jẹun pẹ̀lú ọwọ́ ọ̀tún rẹ̀ ọmọ kékeré jama níjọ́ ló ti bá dẹ́fà rẹ̀ jẹun gbẹ ìwọ nìkan lọ́wọ́ wọnú kantin ó fòun lẹ́jọ́ máa sọnù mọ́tò ọyá wọlé wọlé wọlé ọyá ẹfún ẹfún náà lọ́kàn ọyá ọyá fún ọyá ẹjá jọmọ jẹ bá níbi sinsinu sallallahu alayhi wa sallam à ń sọ̀rọ̀ bàbá olówó ṣe ìmáàmù gan-an ṣé bá jẹun rí ìwà níbi wa muhammad sallallahu alayhi wa sallam wàyà tó àánú àánú xaadimi ìntà ìbá wọn ni ti ọmọ ọ̀dọ̀ yìí ti ọba tí ọba ní agbára láti lọ àwọn nǹkan tí wọ́n ń jẹ bíi ọkà bàbà bíi jéró tí wọ́n fi ń ṣe fúláwà wọ́n kọ́kọ́ lọ ná wọ́n lọ nínú alọ wọ́n nígbà míì táwọn bá ti rí i pé ọmọ yìí ó ti ṣiṣẹ́ ṣiṣẹ́ látàárọ̀ anábẹ́wà ń lè sinmi yóò wá bọ́ síbi ọlọ yóò mọ̀ wá lọ fún rẹ̀ wọ̀yẹ́sọ̀rọ̀ ṣe amina suki wa yahmilu ila alihi anabi ó lọ sí ọjà yóò sì lọ lè ra nǹkan táwọn ìyàwó jẹ àtọmọ yóò sì gbé nǹkan lọ́wọ́ tí ì wọlé gbogbo sàábà tí wọ́n ti ń pàdé ẹ̀ anabi àní lè rán ti fámìlì ẹ̀ tèmi lèmi ń ṣe kíni lèmi rán yìí wọ̀yẹ́sọ̀rọ̀ yóò gẹ̀ ní ìyàwó lè fọ́kìrà anabi pàdé olówó anabi ó a ẹ̀ máa kú náwó ẹ̀sìn wọ̀lẹ́fàkìrì tó bá pàdé ẹni tí ò ní kọ́bọ̀ anabi ànábì ó kì í ànábì yóò bá lọ́wọ́ à nílẹ̀ yàtọ̀ láàrin pé olówó lélẹ̀ yàbí tálíkà wàlìkẹ́bíra wà sọ̀gìrà àgbàlagbà ànábì ó kì í dáadáa wà sọ̀gìrà ọmọ kékeré ànábì ó kì í wọn ànábì ò ní kọjá bí àwọn ọmọ kékeré wa illa yusalli illa an yusalli ma alayhi àbíká ànábì ò ní ẹ̀yin babies yọ ah, children salamu alaykum wa rahmatulah ànábì ó kì wọn lọ́ọ̀kan àwọn náà ní wa alaykum salaam wa rahmatulah wa barakatuh allahu akbar kò ní fojú pa ẹnìkan kan rẹ wọ́yẹ́ ṣe mal armala tó bá gbọ́ pé wọ́n ní opó ń bẹ́ ń ta ànábi wọ́ sọ yọ jáde kílọ́fẹ́ kílọ́fẹ́ torí ti sọ pé asáyín alàlẹ́ armalati wal miskini kal mujahidi fi sabilillah ànábi ní ẹni tí ń bá mójútó jíjẹ mímu opó àti tálíkà tí ò ní ti ọ jẹ bí ìgbà tó wà lójú ogun ẹ̀sìn ni o ànábi tá a wá wí yìí fún rẹ̀ wọ́n ní kò sí opó tí ó pàdé sáwọn alẹ́kùn ọkọ̀ òun kú ànábi ọ̀dẹ̀dẹ̀ ti sí kí ló fẹ́ kí ló fẹ́ máa sọ máa sọ máa sọ ànábẹ́ fojú kékeré wò wípé ah ọkọ rẹ̀ tá a jọ ń ṣe náà ló ti lọ́n kí ló kan ti wá pẹ̀lú títí ẹ̀ wọ́n ní kọ́dà àtàlẹ̀ abdu àwọn ẹrú àwọn ẹrú tí wọ́n mọ̀nà lẹ́mọ́ ànábẹ́ máa jòkó pẹ̀lú wọn èèyàn máa yá mi nínú ẹ̀sìn Islam Umar bin Khatab. látara ìtẹríba ànábẹ́ wa Muhammad wọ́n níjọ́ kan ńlọ umra ànábẹ́ wa ni ya Umar la tansana fi du'a la tansana fi du'aik má gbàgbé mi tó bá déwájú pọ̀ bá ti ń sàdúrà fúnra rẹ̀ sàdúrà fèmí náà nígbà mi ti máa ní ọmọ ya dákúnná tì mí lóru yóò máa rẹ̀ ní pé òṣà ọ̀ràn tì mí ni ó ní kọ́ lọ́hún sànù mi nígbà tó kékeré máa sàdúrà fún un kí ló adé tí wọn lè sàdúrà fún wọ. sallallahu alayhi wa sallam anabi sallallahu alayhi wa sallam yaqbalu al-hadiyya kò sí tẹ́ bùn tí ò ní gbà níbi tẹ́ríba rẹ̀ bẹ́ẹ̀ bùn ní owó ńlá ànábì ọgbà bẹ́ẹ̀ bùn ànábì ní ọ̀sán yẹ ọ̀kan ànábì ọgbà bẹ́ẹ̀ bùn làbídùn kan yẹ ọgbà yóò tún kí yín jọ́ kejì pé a àmàkù náà wà náà làbídùn ń dùn o tí wọ́n wò pé ṣé n tọ́ yẹ kó fún mi nu ẹ wo ilé ẹ wo mọ́tò ẹ̀ tí wọ́n mọ̀ bó ṣe rí sọ mọ́tò wà lọ́wọ́ mọ́tò ló ń rí ọ̀rá kù ilé lòun ni wọ́n sì ti kọ́ tipẹ́ ṣé wọ́n mọ iye owó dára wọ́ọ̀lù ara ògiri ṣé wọ́n ń yọ owó lára ògiri lé anabi àmà dúpẹ́ anabi sọ̀rọ̀ sọ́lá njọ́ kan látara àtẹríba rẹ̀ anabi ni láàtò tòrú ni kama atọ̀rọ̀ tì nasara ibn Maryam ẹ má máa yin èmi láyìn boro innama ana abudul ẹrú ọlọ́run ni mi o fakulu abdullahi wa rasulu tẹ́ bá ti pè mí ó kọ tẹ́ máa pè mí ní kẹ́ ní ẹrú ọlọ́run àbí kẹ́ ló jìṣẹ́ ọlọ́run kẹ́nìkan má pè mí ní orúkọ tí èsì tèmi o báwọn ọmọ lẹ́yìn anabi isa tí wọ́n ṣe ń pè isa ní ọmọ ọlọ́run àbí ìkẹta ọlọ́run àfọ oníbúrídà ọlọ́run bá fèrè jìn bàbá bùsẹ̀rí wọ́n wá yanu yóò máa wá sọ nǹkan mi onílàwùdáka lamutu kọrọjì dùnìyà mínàlì àdámi oní tí ìbá sọ láàrẹ ayé yìí wọn bá ti dá sọlá wọn bá sọ ń tán torí ẹ̀dá yé wọn máa kọlá kàtólí jìnnà wọlé ìnsà ilẹ̀ ayé abudun ọlọ́wọ́n bá ní tí mo dá yín fún kẹ́ wá sí mi àwọn àyìnbóró ẹgbẹ́ tó máa ní ya Rasulullah ya Muhammadu kìíní kan wọ́nranwọ́nran ẹ má pa ànábì lọ́lọ́run bọ́ọ̀bà ní ya Allahu ni ó wà lẹ́yìn ìyá ni torí sẹ́nìkan tí máa dáyàn lóhun lẹ́yìn ọlọ́wọ́n bá wa ànábì yakulu ma alimasakin wọ́n nígbà míì àwọn àwọn alubára àwọn alubára wọ́n kàn yà sí masalasi oní ẹ̀yẹ́lẹ́ ha ẹ bá ń gbóúnjẹ ọ̀yá bàbá afọ́jú máa bọ̀ arọ wọn náà máa bọ̀ ọ̀yá wọn náà máa bọ̀ aká wọn náà máa bọ̀ máa bọ̀ wá ọ̀yá ẹ máa jẹun wọn máa jẹun pẹ̀lú ànábì wọ́n yálà abumal àtifáàlì ànábì àmà bá wọn máa kéékèèké ṣeré wọ́n yẹ sílò rọ́ọ̀fìmà ànábì yẹn àmà okùn ẹbí ànábì àmà so papọ̀ ẹ̀yọ́ màá yá mi ìyá kan jọ kan látara ìtẹríba ànábì wa muhammad sallam wọn níjọ kan ànábì yìí jòkólẹ̀ ìyá kan wá dé ànábì wa mú aṣọ tí yọ dàbúra ó ti kọ́kọ́ ró aṣọ kan ọwádà kan bo ọrùn anabi wa mú aṣọ yẹn wá tẹ́lẹ̀ bó ṣe tẹ́lẹ̀ ìyá arúgbó yẹn wá jókòó ńbẹ̀ ọ̀kan nínú àwọn tí wọ́n jẹ́ sọ̀hábà ni wọ́n ń bi ìkejì rẹ̀ pé ta ló lè jẹ́ arúgbó wo nìyẹn tá anabi wa mú aṣọ ọrùn rẹ̀ tó wá tẹ́lẹ̀ tó lérí ẹ̀ ah ó ní ẹ̀ mọ̀ pé ìyá yẹn òun ní ọ́ fún anabi lọ́yàn lẹ́yìn ìgbà tí alimọ́tò sàdéyà fi anabi lẹ̀ kí ni anabi ń ṣe jama ń sàpọ́nlé àgbàlagbà ọwọ́ ni alùsùn náà ni ọ́ ọwọ́ ń pariwo máwọn àgbàlagbà amọ́sáàsì ó ní ìwọ́n tí o ti gbẹ́sùn yé ọwọ́ ń pariwo láwọn ẹgbẹ́ bàbá yẹn ẹgbẹ́ ìyá yẹn bí wọ́n bá ṣe tó kú dẹ́ káàtó gan ọpọlọ ló fi kọ̀rẹ́ tiẹ̀ àti ìtẹríba tí wọ́n fi gbọ́ yé ayé kéwú ká máa ṣe gbéraga o bẹ́ẹ̀ bá ti kéwú tí ń ṣe gbéraga ọmọlẹ́yìn ṣètọ́ ni ọlọmọṣà ìṣọ́nu ń bẹ̀ ànábì àwọn ọkọ̀ ká máa dìde fún ànábì bá ń bọ̀ báyìí wọ́n níjọ́ kan ànábì ń bọ̀ ń ṣe ń tẹ̀pa làwọn sábà bá dìde báwọn náà sì máa ń dìde fáwọn ṣe wà àtàwọn afáwọn yẹn ẹ̀yọ́ màá yá mi anábì ní ẹ jókòó padà ẹ jókòó padà ẹ má máa dìde fún mi má báwọn ọba kẹfìrí sí máa ń fẹ́ káwọn jàmáà wọn ká máa dìde fún wọn. àfa gidi àyọ́fẹ́ kan lọ lè wá àwọn oògùn ẹ̀rù ẹ̀rù wọ́n máa ń ṣe sára o onígbẹ́rẹ̀ wa aláfúnjẹ onítútù rẹ̀ tẹ̀síkírù náà ń pè ẹ̀ tó ń bàbá tí wọ́n gbé nǹkan mi àdó àdógbàdó mi ọlọ́mọ àfọ̀nà mọ́ wọn tẹ́ni ma tí wọ́n ma gbé yín dìde tó la nígbà mí nǹkan bóògùn ọba mú yín àwọn ọmọlẹ́yìn wọn sì gba yín ní eri ṣé wọ́n mọ̀ kó bàbá ń bọ̀ ni tẹ́lẹ̀ jòkó rẹ níwọ̀n ni kílódé oní alùsùn náà ni wọ́n nídìí bẹ́ẹ̀ sálẹ̀ wá dìde káfí pàgbàlagbàlẹ̀ wọ́n ní anábìdìde ńjọ́ kan nígbà tí Fatima ń bọ̀ ọmọ rẹ̀ ó sì dìde ó sì lọ́ọ́ parí ẹ lójú ọ̀nà wọ́n ní ẹni tí ẹni tí ń bọ̀ kò gbọ́dọ̀ rò ó sẹ́mi ẹ̀ pé wọ́n gbọ́dọ̀ dìde fóun tọ́ba ilé ro ànábì ní kó lè palẹ̀mọ́ àbí tí ó dé sí nínú náà lọ wọ́n kó mu lè dá ikọ́ ni ti ọlọ́run ni ẹ dìde fèmí wọ́n náà ní kó mu ẹ dìde náà nídìí bẹ́ẹ̀ kọ́lọ́mọ́sá ìwọlá ni kọ́lọ́mọ́sá wa nínú àwọn ìwà anábì muhammad sallallahu alayhi wa sallam adáwòl amana sẹ́rí yìí ó ṣe pàtàkì láwùjọ wa àtẹni tí ń ṣe súnà àtẹni tí ó ṣe o àtọ̀pọ̀lọpọ̀ àwa ó mú o amana amana nǹkan oní nǹkan àkásí. inú bàtà kọ́ lára anábì ọlọ́ọ̀ni inna Allah ya'murukum an tu'addul amanati ila ahliha àwọn amana àwọn èèyàn ẹ máa kó fún wọn ẹ má jẹ amana ọlá amana mọ́lẹ́ o Suratu Nisa aya fifty eight wọ́n lànà bí muhammad sallallahu alayhi wa sallam nínú àwọn ìwà rẹ̀ tó ga òun náà ni amana wọ́n ní kọ́dà kí wọ́n tó gbé dìde ló jíṣẹ́ ló ti gbajúmọ̀ nílùú maka pé al-amin kí ni wọ́n máa ń pè al-amin al-amin òun náà ni pé trustworthy ẹni tó jẹ́ pé aṣekínni afọkàbalẹ̀ sí gbogbo àwọn kèfèrí ẹni bá ní góòlù ẹni bá lówó ẹni bá ní nǹkan tó wọ́n wọ́n máa wá kó lọ́dọ̀ muhammad sàlá wọn máa lè tọ́jú ẹ̀sìn lọ́wọ́ wọn ò sì gba la ilaha illallah àmọ́ wọn máa pè nǹkan wọn ò ní sọnù níjọ́ tá anábì lọ Madina ẹ̀ rí i pé anábì ní kí Ali kọ́ wá sùn nínú léwu torí nǹkan méjì alákọ̀ọ́kọ́ ò ní pé àwọn assassin tí wọ́n jẹ́ Quraysh tí wọ́n fẹ́ wá pa anábì níjọ́ yẹn wọ́n ti dòrè ká nulẹ̀ anábì fi mọ̀ pé wọ́n ń bọ̀ anábì wa ní Ali wọ́sùn lérí bẹ́ẹ̀dì mi ìgbà tí mi ò bá jáde wọ́n rò pé èmi ni mo wà ní eri bẹ́ẹ̀dì mi ẹlẹ́ẹ̀kejì tọ́lú tí ànábì fi ní kálí ọwọ́ ànulẹ̀ òní pé tí n bá lọ tán gbogbo àwọn dúkìá àwọn kèfèrí èmi fẹ́ wọn àwọn ọ̀fẹ́ mi gbogbo dúkìá wọn ẹni lówó ẹni lásán ẹni ní nǹkan tó wọn góòlù máa fi ti kálukú lé lọ́wọ́ tí n bá ti lọ Madina sọmọ pé ìwọ jíjà bá ti dé ò ní sanwó mọ́ o wò pé ọbọ̀ta rẹ ni owó rẹ lọ nìyẹn ànábì ìṣẹ́bẹ́ o kọlọmọsẹ ìṣàánú wa ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa nínú àwọn ìwà nábì alwafa òun náà ní ká pé àdéhùn àdéhùn àdéhùn yẹn allahu akbar ọlọ́run sọ fọ́rọ̀ sọ òní wa awfu bil ahadi innal ahada kana mas'ula ẹ máa pé àdéhùn o ọba lọ ń bọ̀ láago méjì ẹ̀yìn aago méjì yẹn ni kò wà ń bẹ̀ bọ́ bá pé kò ní rọrùn mọ́ tètè pé ọ̀ǹtọ̀ ń pé àdéhùn fẹ́ yí o má pé àmọ́ kan gbélé lọ́wọ́ ni African time e kì í ṣe Islamic time kọ́lọ́ mọ́sá sọ níbẹ̀ suratu ta kàyí suratu Isra aya thirty four wọ́n ní nínú àwọn àdéhùn ànábì àdéhùn rẹ̀ ànábì wa Muhammad ládéhùn pọ̀ wọ́n ní wọ́n pè nìkan ní Abdullahi ọmọ ẹ̀ Abu Alhamasa wọ́n lẹ́ni ọ̀tajà fún ànábì Muhammad sallallahu ànábì wa arúgbó san pé ọ wá sọ fún ànábì pé mọ́ mọ́ ọ́ kànáà pé ò ní gbowó mi lọ. Ah, ẹ máa yá ẹ máa ra jàǹbì kan ẹ máa rántí irun gbọ̀n o ẹ máa rántí pé sòkòtò wa ò tó lẹ̀ o ẹ máa rántí pé a ní àmì ìfẹ́ríkanlẹ̀ níbo lérí wa yìí ẹ jẹ́ àmọ́ náà tipa àwọ̀ jàlíbáàbò tipa àwọ̀ nìkọ́bù ká má ṣe àdéhùn torí pé tá a bá ti ń ṣípa ẹ̀sìn là ń bà ló kọjẹ́ a sì lè bẹ̀sìn jẹ́ àwa alábàárà wa ló kọjẹ́ ẹni tá a wí yìí ọmọ àbú yìí olóhùn wa sọ fún anabi pẹ̀tọ́ ìwọ ni onígbòwò mi lọ ọ̀dàjà pàdé ń bí lásìkò dùwà ní aago mẹ́sàn-án rọ ẹni tó ní kí anabi ọwọ́ pàdé òun kó òun gbowó òun lọ́wọ́ ẹ̀ ọgbàgbé níjọ́ kìíní ọgbàgbé níjọ́ kejì lọ́ba náà níjọ́ kẹta níbo níjọ́ kẹta lọ́ba lọ́bi tí àwọn ti láwọn jọ pàdé láàrin ọjà lọ́ba bá anabi bẹ́ẹ̀ láago mẹ́sàn-án lẹ́yìn ìjọ́ kẹta sallallahu alayhi wa anabi ni yafata ìwọ ọmọ yìí ìwọ ọ̀dọ́ yìí laqad shaqaqta alayya onímìlá díẹ̀ láti mo wá ń jẹta mo wá lánàá mo tún wá lónìí àsìkò dùwà láti sì máa ń wá nítorí àsìkò dùwà làdéhùn tí tá a ṣe ana aamuna mọ́tò tàláfi ẹ̀yìn àǹtẹ̀tẹ̀rúkà látijọ́ kẹta àtijọ́ mẹ́ta ní tí ń retí rẹ̀ báyìí àmọ́ arákùnrin yẹn ní áá ah, ah, kò sírò rẹ̀ wọ arákùnrin àdéhùn ẹ̀sìn ni o kọ́lọ̀ mùsùlùmí jàǹbá o nínú àwọn ìwà nábì àṣídìkù òní òdodo ànábì èṣìpele yàn ànábì èbú yàn àmọ́ yóò sòdodo gbogbo àwọn adájọ́ mùsùlùmí ẹja lè lódodo ṣe ẹrú òdodo ọlọ́run dìde sọ fún wa ní pé ya ayyuhalladhina amanu ẹ̀yin olùgbàgbọ́ òdodo ittaqullaha ẹ bẹ̀rù ọlọ́run wa kunu ma'as sadiqin ẹ máa rìn pẹ̀lú àwọn olódodo àwọn olódodo là ń kóra wákàyí jẹ́ wọn ẹni ọba fẹ́ gbódòdó ní wá bí bọ́ ọba sì wà láàrin àwọn olódodo ò lè gbódòdó ẹ̀yọ́ máa yá eléyìí wà ní tauba ayawa nineteen wọ́n ní òjíṣẹ́ lápá Muhammad sallam ní máa ń sọ òdodo gan nínú àwọn ìwà rẹ̀ wọ́n ní ìjọ kan anábì pé gbogbo ẹbí ipe ní tí mo rí rí ẹ máa bọ̀ wá kẹ wá tuntun kẹ wá gbọ́ la ilaha illallah kẹ má sin àwọn òòṣà yìí má ọ wá pé gbogbo wọn tí òkè sọ̀fà anabi wa ni law akhbartukum anna khaylan bil wadi turidu an tughira alaykum tí ma sọ fún yín pé làǹkúnmí ńlá kan jáde lérí àpáta yìí tí ó bẹ́ẹ̀lù yín jìgà nísì akuntum musaddiqiya ṣẹ́gbà pé òdodo ni mo sọ qalu na'am wọn ni bẹ́ẹ̀ ni ma jarrabna alayka kadhiba ọ̀ parọ́ níjọ́ tá ti ń bọ̀ rìn ṣebí wọ̀ ọ́nà àwọn ẹbí wa lọ́wọ́ ọ̀pọ̀rọ̀ rí gbogbo wọn panu pọ̀ ni wọn ní àwọn gbà bẹ́ẹ̀ pé torí ọ̀pọ̀rọ̀ rí. anabi wa ni wọn rán mi sí i pé kẹmàṣẹ la ilaha illallah aha ibi tíjà ti wá dénú abúlé adúlá náwó sí ó ní tábàlákà ya Rasulullah ká dáa fún ọ lẹ́nu rẹ̀ lọ́n anabi wa ṣe sọ̀rọ̀ tí wọ́n bá ń ṣe pèlè ọ̀wọ́ àfọ̀ǹdáwà tí wọ́n bá ti mọ̀ fún òdodo lọ́n sọ fún abá lọ wọ́n máa bú ọ wọ́n máa wá irọ́ irọ́ sí ọ lẹ́sẹ̀ wọ́n máa bà ọ lọ́kọ jẹ́ ìwọ́n máa wá bá ti lọ nítorí tí wọ́n sì yé ọ. anábì wá dákẹ́ lọ́lọ́run lọ́wọ́ fèsì fún Abu Lahabi ọlọ́run wá ní tabati yada abi lahabi wa tabba ọwọ́ tí Abu Lahabi nà sí ọ ọwọ́ tó nà sí ọ kò ní ṣe nǹkan rí mọ́. ma agna aniwumaanu wa ma kasaba gbogbo owó tó di sílé ti ń gùn tó owó máa ń gùn yẹn aláwọ̀ bá ní owó náà kò ní sanfàní fún ma bọ́lá ṣe ṣe pélé nu kọ́lọ́ máa jà sí àwọn ẹni ọlọ́run ẹni máa yá nínú ẹ̀sìn wa anábì wa lámọ́lẹ̀ níjọ́ kan nígbà tí ń ti ń fún àwọn sàhábà ní kánsẹ́lì nípa ayé wọn anábì ní alaykum bis-sidq ṣe mọ̀ pé lódodo lèmi ẹ̀yin náà máa sọ dodo lẹ́nu sẹ́yìn ẹ máa sọ dodo níbi wáàsí fàyínà sídìkọ torí tẹ bá ń sọ dodo lẹ́nu sẹ yáàdì ilẹ̀ libiri yọ sọ yín dé yàn rè wàlíbiru yáàdì ilẹ̀ janna tẹ bá sì ti jẹ yàn rè alijanna lẹwọ. níparí àdéhùn yàrá bí ni ẹ jìnnà sírọ nítorí pé irọ́ yìí máa ń sọ yàn di èèyàn bú ni èèyàn bú sì ní inú náà ní sekínì ní ọ̀padà ọ̀lẹ̀lẹ̀wọ̀ iṣẹ́ rẹ̀ tó o bá ń ṣe bó o bá ti lódodo ń bẹ̀ kọ́sítọ́mà ò ní sá owó sì ní dá lọ́wọ́ rẹ̀ tórótóró ní ọmọ àwa wo àmọ́ kò ní dá so orílẹ̀ kan tó ti gbá wọn gbin ni àgbàmọ̀ náà nù ni wọ́n tún máa sọ fún àwọn yẹn pé ẹ má ẹ o mẹkáníìkì ó lé ní o kò ní ra bírèkì yẹn o télọ̀ ni ó lé ní o yọ gba aṣọ yín fẹ́ lómi ni o tẹ́lẹ̀ mi bá tún sanwó yóò tún fi owó tiẹ̀ náà ra sọ fún ẹni tó ti kọ́kọ́ gbálá kọ́kọ́ gbogbo síta bá ń sọ ẹja nílẹ̀ yorùbá ní tá a máa sọ ni pé bọ́ọ̀ bá parọ́ kò lè dá fún ọ wàlúwàhí lọ́dọ̀ ọlọ́run kò rí bẹ́ẹ̀ ọlọ́mọṣà sọ nù àwọn olódodo Jabir bin Abdullah nínú àwọn sàhábà nàbí oníjọ́ kan ó lé ànábì yàwó lọ́wọ́ ànábì yàwó lọ́wọ́ Allahu akbar òun á lọ lè sin owó nù ìjẹ́ nìkan tó bẹ̀ kó lè sin owó lọ́dọ̀ mọ́mú àti ṣéwù ipe bàbá ṣe gbàgbé kínú kí ló kọ lò ó onígbà tó ń débẹ̀ Jabir nígbà tó ń débẹ̀ ó lé ànábì sàlám ànábì kí dùwà lọ ànábì bá sọ fún òun náà pé nígbà tó ànábì sàlámà pé ọ̀yà òun náà kí dùwà kí raka méjì wa kana li alayhi daynun faqadani wa zadani Jábìrù ní anabi wa kó owó òun léwu lọ́wọ́ anabi tó wá bùn lówó lẹ́yìn gbà yẹn pé mo bùn ó lélẹ̀ nítorí pé ó ti yáwó bẹ́ẹ̀ bá yẹ́lọ́mi lówó ẹ̀sẹ̀ máa ṣàdúrà kọ́lọ̀ ní ó fún yín ni ló fi jẹ́ pé bí èèyàn bá ti wá ní òun fẹ́ yáwó lọ́wọ́ mi ti bá ti wo pé arákùnrin yóò ti yá kanjú ní tó dá padà ọ̀dà kúkú gbà ní tí mo ní ni mo bùn ó ẹ̀mí wa ò ti so mọ́ ara wa amẹ́ni sẹ́mi pé ó dátà náà padà ẹ̀yà ń tè nínà anábìnrin mi máa yá yàn lówó lẹ́ẹ̀mejì ten thousand lẹ́ẹ̀mejì o sì gbowó ẹ̀ padà wọ́n kọ ten thousand sínú àkáǹtì rẹ kó fi ṣe sàrà o sì ti gba twenty thousand rẹ látara pé ẹni tí ń yáwó ọ wà nínú sòrò ńlá anábì olódodo ni wà á gbowó rẹ anábì sòdodo pẹ̀lú ẹ ó sì fún lówó rẹ nínú àwọn àkàlà kọ̀rọ̀ sólò rahmatu nabi sallallahu alayhi wa sallam anábì láàánú gan aláàlú ṣe túnà àṣírí muhammad fún wa òní fabima rahmatin minallahi linta lahum nínú àánú tá a ṣe fún rẹ ànábì ni pé ìrẹ ànábì ọ̀rọ̀ fáwọn èèyàn walau kunta faddan tọba lini galidul qalbi tẹmí rẹ nípa tó burú lanfaddu min hawlik ò ní rẹ nìkan tí wọn máa tẹ̀lé ọ kò sẹ́nìkan tí wọn máa jòkó táwọn tí wọn kanra àtàwọn tí wọn burú wọn ní ànábì sọ àṣàlànjọ kan ń kírun lọ́wọ́ fasamiha buka ó sì gbọ́ tí ọmọ kan sunkún láàyè àwọn obìnrin ànábì wa ni mo fẹ́ ka súrà tó gùn tẹ́lẹ̀ mo wá ṣọ́ọ̀tì súrà yẹn nítorí àánú lérí ọmọ tí ń sunkún yẹn sallallahu alayhi wa sallam ẹ̀rọ àwọn ìyá wa oye èmi ò tún gba ọmọ yẹn nídìí fáyì yọ ma wá sunkún tọba wa sálámà tán yóò ní ọfẹ bá mẹrun jẹ ni ọfẹ ìrún eh, tó ti bàjẹ́ ọ̀rẹ́dì tẹ́lẹ̀ ìrún tó ti bàjẹ́ ọ̀rẹ́dì tẹ́lẹ̀ ṣì ní ọmọ mùsùlùmí tọ́mọ bá ti disturb mọ́sálásí gbé e jáde gbèsè kíni gbé e e jáde torí wo ò ní fọkàn sírun àwọn jàmá àwọn ò ní fọkàn sírun ìmáàmù gan ni máa gàgà kúkà anábìá lóun ṣọ́ọ̀tì sóra yẹn nítorí àánú tí ń ṣe òun lára ọmọ yẹn àbí àánú tí yóò máa wà lẹ́mìí ìyá ẹ̀ láti tètè dá lóhùn anábì sàṣàlà ń jọ kan wọ́n ní kírun lọ́wọ́ ọ̀kan náà àwọn ọmọ ọmọ rẹ̀ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ obìnrin tó wá di kí ọmọ ọkùnrin tó lè lọkọ ọmọ mi ọmọ Zainab ó sì wá sọ́dọ̀ anabi wa Muhammad sallam umama ni wọn pè é anabi sì ń kinu lọ wọn lọ anabi wa gbé dání ọmọ títí ń ra anabi ọmọ tó bá ti fẹ́ rúkú yóò gbé kalẹ̀ tó bá ti fẹ́ rí kalẹ̀ yóò tún gbé kalẹ̀ àbí tó bá ti kú ní rúkú yóò tún gbé dání tó bá fẹ́ rí kalẹ̀ yóò gbé kalẹ̀ bá anabi sì kinu tán ni ẹ jẹ wọn sallallahu alaihi wa sallam látara àánú sọmọ kékeré anabi ń ṣe kútùbà lọ́wọ́ níjọ́ kan nínú jọ jimá ni wọ́n ní Hasan àti Hussein àwọn tẹ̀sẹ̀ rìn ní máa ń bọ̀ kurukuru kurukuru kurukuru ah bàbá ṣe ṣe kútùbà lọ́wọ́ anabi bá bọ́ọ̀lù ẹ̀lẹ́ni mẹ́bà rí ó gbé kan sáwọ́ sọ́wọ́ ọ̀tún ó gbé kan sí ọwọ́ òsì ọwọ́ àlàáfíà wọn anabi bá ní dẹ́kun lọ́ọ̀rọ̀ anabi ní wa'lamu anna amwalakum wa awladukum fitna sẹ́yìn ọ̀gbọ́tọ̀ lọ́n sọ́nà ayà kan pé tó ẹ̀yin èèyàn kò sọ́gbọ́n tẹ́ dá sí àwọn ọmọ yóò máa dà yín láàmú lẹ́kọ̀ọ́ gan o sallallahu alayhi wa sallam tẹ́ ẹ parí kótópà jàmáà mùsùlùmí àwọn ọmọ wà lọ́wọ́ ẹ̀ ọlọ́mọṣẹ́ ìṣàánú wa nínú àwọn àánú anabi wa Muhammad wọn ni asan àti hussein nìkan gbà wọn wà bá anabi anabi wà káwọlé lè báyìí nígbà tá a bá ń gun kutupa kutupa àwọn tá a gbé lókè àwọn ará ìbò lè bàtúmọ̀ yìí ni anabi yóò ṣe ń gbà tí ẹ̀sìn bá wà ń báyìí àwọn asani àti sini wa gun anabi wọn ma wá sí kíni wọn ma wá dọ̀nù pẹ̀lú ẹ̀ ìgbà tí n pèpè àkótóbá yìí lọ lọ́sàn-án ẹ màmá ọmọ wẹ̀ lọ lọ́mọ bá ń pariwo nípa lọ ah mo ní ibi akéwú dé náà rè o ìdí òjò mo dí irun lọ́wọ́ ẹ kọ̀dá kí àbí nítorí mo fi dí irun anabi lọ́wọ́ ọmọ yóò gbọ́dọ̀ dí nítorí kọ́ lọ́wọ́ mo bá gbé lọ́wọ́ ó sì lọ ìṣẹ́jú márùn a ah, ní choice àfi ká kọ́ṣe anabi wa muhammad sallallahu alayhi wa sallam nínú àwọn dáadáa anabi sallam ta kọ́ṣe alikaram òun náà ni ká máa tọrẹ ká máa tọrẹ ọlọ́ni wa ma anfaqtum min shay ẹni bá ti ná nǹkan kékeré kan fọmọlàkejì fọwọ́ yukhlifu ọlọ́run ló ń fún ní khalifa ẹ̀wọ̀n tẹ́ ń gbé khalifa àrọ́lé ìrọ́pò ọlọ́run ní òun fún ní mi o wọ́wọ́ khairu rasikin ọlọ́run lèmi ni máa ń sọ yẹn dolówó ẹ̀yẹn sáà máa ná tẹ̀yìn bá ti ná ẹ máa retí tèmi bọ́ bá ti fẹ́ lówó kí ló máa ṣe ọmọ náà ànábì wa wá gbọ́ àyà yíyé ó wà nínú wà nábì àyà wà ní sọ́tò sàbáyé àyà thirty nine ànábì sàtà là ń sọ ọjọ́ kan ànábì ni ibùn adam ànábì lọ́lọ́ ń sọ fún nù àdìsí kudusi yabùn adam wọ́n náà ń mọ ànábì adam wọ́n mọ ànábì adam anfik máa ná ó ń faka àlèkì á dẹ àwọn tí wọ́n máa ná fún wọn náà á dẹ wọn sí ọ bọ́ bá ti sànú àwọn tó wà lábẹ́rẹ́ àwọn tó wà lókè tiẹ̀ náà wá sí kínní wọ́n wá sànú wọn náà ìwọ́ fún wọn lówó oṣù àbí o tún fún wọn lówó ọ̀dá àṣì wọn bí wọn náà fẹ́ gbaṣẹ́ lọ́dọ̀ àwọn ìbò ọlọ́wọ́n wọn rán ìbò kan sí wọn náà ẹni bá ti ná ọlọ́run la máa fún kò wá sẹ́nìkan tó tọrẹ tó ànábì wa Muhammad sallam ànábì yẹn sì ìṣòlówó àmọ́ gbogbo ntọ́ bá ti ní ìmọ̀ ọ̀hún yàn ni nínú àwọn ọ̀rẹ́ rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ wọ́n ní láyà dòdò sá ìlà ẹnìkan ní dòdò ànábì báyìí pé bùn mi mo ní ìdìkan báyìí kọ́ àfi kó kú lọ́dọ̀ ànábì pẹ̀lú kó mú nǹkan yẹn kú bóòlù ànábì oṣù wá ṣe tó bá ní lápò yóò yọ jáde tí ó bá ní yóò bẹ àwọn ìyàwó ẹ̀ táwọn ìyàwó ó ní yóò lè bí àwọn sọ̀hábà táwọn sọ̀hábà ó bá ní yóò lè bí àwọn kèfèrí tí ì ṣe mùsùlùmí zaidu ọmọ sahana ebi baba alàgbà ni pásítọ̀ ànábì lè yá oúnjẹ lọ́dọ̀ rẹ̀ ó lè yọ ọkùnrin gbọ́dọ̀ rẹ̀ ṣebí anabi fi sànú àwọn kan nígbà anabi wà lọ síbi jànáza kan zaidun wẹ baba alàgbà yẹ wà tẹ̀lé anabi lọba débi jànáza wọn sìnkú tán lọba fọwọ́ kọ anabi lọ́rùn ó ní kó bá wọn mọ wọn anabi ní ogúnjọ́ mẹ́ta ah umaru ní jí ń bẹ ilé ìlérí o èyí tí ń dìwọ lásán mú yìí anabi ní wọn bẹ lérí ó ṣe wá sí fún wa ni sọ fún un máa béèrè gbèsè dáadáa lọ́nà tó gbàdá wá sọ fún mi náà kí mi ló tètè san án gbèsè rẹ̀ àwa méjì ló ṣe wáàsí fún sallallahu alayhi wa sallam arákùnrin umaru ni ọya ẹ anabi ni umaru lọlé ọya wa lọlé fún ní oúnjẹ tá a wá tún fún ní twenty jirikas ẹ jirikata nabi sọ fún twenty sí pé twenty yẹn mo bùn látọwọ́ ara mi lẹ́yìn ìgbà tó bá dáde di oúnjẹ rẹ̀ padà fún arákùnrin yẹn umaru ọ̀gá yẹn ni kò sírú ẹ̀ nígbà wọn délé nígbà gbogbo tán ó ní wàláhì gbogbo ọ̀nà láti test yẹ mo wá fẹ́ mọ̀ bí ìfaradà rẹ̀ àti sùúrù rẹ̀ ṣe tó ni mo ṣe wùwà tí mo wù ni mo mọ̀ mọ̀ síbẹ̀ nígbà mo ti wá rí ọ̀gá yín bó ṣe ṣeun ẹni wọ́n ránṣẹ́ wa lóòótọ́ ló gbọ́dọ̀ jẹ́ ashadu alla ilaha illallah bó ṣe gba islam ó ní ìdajì dúkìá òun òun fún islam ẹ̀yọ́ màyá mi tá a bá ń pé à ń ṣe súnà à ń ṣe súnà súnà pọ́ ẹ̀yin ìyá wa táwọn dájà lè báàbù ìjáàbù táwọn kọ́ṣẹ́ àwọn ìyàwó ànábì <laughs> iṣẹ́ ń bẹ ńlẹ́ o àwa láàfún ayé ṣe o àwa láàrin fún ọmọ ayé yìí o kò sí nǹkan láyé mọ́ wàhálà ni o ọlọ́mọṣà ìṣàánú wa kọ́mọ̀jà kó sínú wàhálà oníṣẹ́lá muhammad sallallahu alaihi wasallam kan wà lẹ́yìn ìlú ó sì dẹran lọ́bẹ̀ ọ̀kan náà àwọn kèfèrí lọ́ba ní ìrẹ́ ànábì ó sì fún mi lọ́kànnú àwọn ẹran yìí ànábì ní sọ wù ọ ni ẹ mú kàn bẹ̀ kàn mú kàn bẹ̀ lọ́ba ń bẹ̀rẹ̀ ní bá ń lọ ní bá ń wẹ̀yìn ní bá ń lọ anábì ni mo bọ̀ ọ́nà ẹran ẹ mọ̀jọ́ ti ń sìn ọwọ́ lọ́wọ́ abúlé wa sọ fún wa pé tó òun ò rí nǹkan ní tó òun rí lónìí òun ò rí rí rẹ̀ rí wò. arákùnrin kan ní ń dẹran pé àwọn òjíṣẹ́ kan tán lọ́sẹ̀ dé yẹn lọ́ba sì ni mú kan náà wá gbó ẹ̀yin náà lọ làwọn náà bá dà wá anábì ni ìwọ náà mú kan ìwọ náà mú kan ìwọ náà mú kan <laughs> sallallahu alayhi wa sallam ìwọ lè ṣe bẹ́ẹ̀ ó tún fún lówó mọ́tò a máa pé àwọn olónífẹ́ anábì àwọn onímọ̀lẹ́yìn anábì kálukú ọmọ àwọn anáwọ́ ọ̀nà jiyàn o wàláhì gbogbo àwọn ará abúlé yìí nígbà tí wọ́n gbẹran yìí tán arákùnrin yẹn ní ẹ ti gbẹran aslimu fa inna muhammad ayuti ata'a man la yakhafu al-faqa arákùnrin yẹn bó ṣe rí ni o bí wọ́n ṣe ń ròyìn ẹnu bí ṣe máa ń tọrẹ nu kò yẹ bẹ̀rù òṣì nínú ayé ẹni bá ń tọrẹ yìí tó sì jama sẹ́yìn ọ̀dà wo ni jama bọ́ọ̀ bá ti ń bùnyàn wọ́n náà máa rí ni bọ́ọ̀ bá ti wá fúnyàn àti rí ọ̀wà lè kọlọmọsà ìṣàánú wa ẹ̀yọ́ máa yá mi ẹ̀sùn Abdullah ibn Abbas ó ní farasulula ó ní òjíṣẹ́ wa yọ àjíwádà bil khairi ó ní kò sẹ́ni tí ń tọrẹ tó mina rihili murisala ó ní kọ́dà atẹ́gùn àgàn tí máa ń wọlé atẹ́gùn àgàn tí máa ń wọnú inú ilé tọ́jú pé yín máa ń yá wọlé báyìí ni ó ní bí ṣe ń yá wọlé ni tí ń gba gbogbo everywhere wọlé nínú ilé wa ó ní kò tó ọrẹ ànábì bí ọrẹ ànábì sì máa ń gba ilé àwọn mùsùlùmí lọ wakana adiwada ma fi ramadan àmọ́ tó bá ramadan atẹ́gùn ọrẹ yìí yóò tún wá lágbá sí kò sílé kan tí wọn ní pé ah muhammad muhammad ó ti rán ni débi ànábì ti rán ni débi ànábì ti rán ni débi àti rọwọ́ ẹ̀ bàbá àmàmù ọ̀rọ̀ yín rí o bẹ́ẹ̀ bá ti gbà báyìí ẹ̀jọ̀ kó ti ni ẹ̀ sì yanjú ẹ̀ fáá tí ó fi tán bẹ̀ àkọ́ṣe ànábì o ẹ̀yọ́ máa yára nínú ẹ̀sìn wa wọ́n níjọ́ kan wọ́n gbé ninety thousand naira àmọ́ fún ànábì bíbá tó bá gbé ninety million dollars fún yàn owó nìyẹn ò ní fẹ́ sùn mọ́ tó bá rí orun ò ní kún yàn mọ́ ah, ah, ah, ẹ̀yìn ti máa ya píládì ẹ̀ ti ṣe ṣe babalẹ̀ máa yóò ti máa ya píládì ẹ̀ ti ṣe wọ́n sì gbé dọ́tà ànábì ànábì sì ní ẹgbẹ́ sórí ẹni yẹ wọ́n sì gbé sórí ẹni ànábì ní ẹ lè pe àwọn gbogbo àwọn opó àti tálíkà tẹ́ni tí ò rí jẹ wá ànábì sì ń fún wọn lọ́kọ̀ọ̀kan títí tó fi sẹ́kù kankan lérí ẹni náà sallallahu alayhi wa sallam ẹ máa yá mi abbas njọ kan ọ wá bá anabi muhammad sallallahu ọ̀nkù rẹ̀ anabi ní ẹnìkan ló gbé góòlù yẹn wá mo sì mọ̀ pé ó bùkátà sí ó bùn mí ni ó yá òun ò rí gbé òun ń mí ànábì ní gbé mọ́ bọ́ọ̀lù góòlù èló ni wọ́n wá sí jama ànábì ní wọ́n pè mí náà nítorí náà ni mo sì bọ́ kò sírú ọ̀gá wa sallallahu alayhi wa sallam olùkọ́ àgbà ẹ̀yọ́ máa yá àti nínú ìsìlá wọ́n lè yẹ tó wá ya lẹ́nu pé wọ́n pè nìkan ní muawwal ọmọ àfúrá ó lóun ṣe ìwà déńjọ́ kan ọwọ́ adé ìrẹ́ ànábì sallam nítorí òun mú wa fún òun náà ní àwọn ìbẹ́pẹ yìí àwọn èso yìí àwọn ọsàn yìí kò ní lọ́wọ́ òun náà sáfẹ́ tọrẹ fún anabi anabi wa ní ah, oṣù tó wá bùn mí nínú kò tí ì tó yìí ọ̀dà má lọ lásán jẹ́mi náà bùn ọ́ ọ̀yà tẹ̀wọ́ rẹ̀ ó sì tẹ̀wọ́ anabi sì lọ bí wọ́n kó góòdì sí góòdì tí wọ́n bùn anabi sì bùn lẹ́kùn wọ́ kan ẹ̀kún wọ́ góòlù anabi ní èmi náà bùn ọ́ wọ́n náà máa mọ eléyìí lọ lé lọ́ba yanu pé òun ti dolówó Mádínà anabi náà ni àwọn yẹn náà sallallahu alayhi wa sallam ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa èyí tó wá fọ́ ní ìdùdàmọ́ wọn ní wàlláhì nígbà míì ànábì ò ní rí in tí ó fi tọrọ ẹ lọ́wọ́ gbogbo àwọn tá a dá kọ́lẹ̀ kan ànábì wa sọ fún ìyàwó ní gàrí àti yọ̀n ráìsì àti ìyàwó ní sẹ̀mó ìpètọ́ oúnjẹ tí wọ́n jẹ lásìkò wọn ànábì ó pètọ́ ibùtà àlẹ́yà fàyítàjà àtìnà sọ́dákà nàdìfà ànábì wa fà wà á ká lọ́dọ̀ ìyàwó ní oúnjẹ ìyàwó lóúnjẹ ẹ tá ń jẹ fún un ló kọ mi ẹ kọ sínú fáìlì mi tó wà lọ́dọ̀ yín tí ọ̀nà bá sí ní wàá san padà eléyìí gbọ́dọ̀ lọ lásán lébi o kò gbọ́dọ̀ lọlé lásán ẹ dákun kí tó kù jama mùsùlùmí nínú wa níbo Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa arábìnrin kan ó lóun lo àsìkò tó pẹ́ tóun fi hun aṣọ kan fún anabi pípé wa anabi aṣọ yìí nasájú tó ha ọwọ́ ọwọ́ mi mo li hún o lí òkìsí lí ha lẹ́kà kí n lè bá a fi wọ ìwà nábì lọ́rùn pé ó wù mí kó pé aṣọ tí mo fọwọ́ mi hun kó máa wà lọ́rùn wa nábì sallallahu alaihi wasallam àìmọye ọjọ́ oṣù ló fi hun aṣọ yìí ó sì gbé fún anábì anábì wọ àwọn sọ̀rọ̀ àbá wọn ní ah, aṣọ yìí fi ti ń òjíṣẹ́ ọlọ́ anábì ní tó barakallahu fi barakallahu fi arákùnrin kan bọ̀ lónà bá rí mọ́lọ́ kan lọ́ba ní a aṣọ yìí dá ẹ má ṣàyè bùn mi lọ́sọ yìí àwọn sàrà ní irú ìyàwó lè ní arábìnrin tó gbàsọ wá sí àyèmáyé oṣù ló fi ṣe kíni ló fi rẹ́ sí wàhálà arábìnrin sọ wù ọ́ ó ló wù lọ́ba bọ́ aṣọ lọ́rùn anábìbá pa pẹ́pẹ́ anábìbá gbélé lọ́wọ́ gbé tọ́ máa lọ lè wọ̀ ọ́ àwọn sọ̀rọ̀ bá wọn ní la ilaha illallah aṣọ ta ló fi ti bàbá yẹn sin lọ lọ ó tún wọn fi ti sàrà ọ̀kan náà sọ̀rọ̀ bá wọn lè bá arákùnrin yẹn lé ó ní ẹlódúkòkòrò nìyẹn o sọ̀rọ̀ mọ̀ pé aṣọ yẹn wọ́n sì bùn rọ̀ṣúlù sí ni rọ̀ṣúlù sì láti aṣọ yẹn gan àmọ́ là pé àrùn kan bẹ lára àrùn ká pé dáadáa kan bẹ ní ara rẹ̀ láyà rúdù sàìlà ẹnìkan ò ní ẹbùnmi ẹbùnmi àdébí ò ní pé kò sí dáadáa láàyè tó sá ìlà kìí sọ fẹ́ nìkan pé kò sí nídìí bẹ́ẹ̀ kí ló dé tó fi wá sọ nǹkan báyìí ó ní mo fẹ́ kí a sọ yìí kọjá pé òun ni wọ́n fi sinmi tí n bá jáde láyé sọ̀hábà tí ń bi léèrè yìí ó ní wọ̀kánà ti káfà náà la ó ní wọ̀lá ọlọ́run má nìyàn náà sẹ́ níjọ́ tó kú nígbà táwọn ará ilé tí wọ́n raṣọ tí wọ́n mú aṣọ yẹn ni wọ́n mú ni wọ́n fi sin ẹ̀yọ́ máa yá ní ẹ̀sìn wa nínú àwọn ìwà nábì ó sùn lè ṣẹlá lè ká máa ṣe dáadáa sáwọn fámìlì wa Ah, ọ̀pọ̀lọpọ̀ àwọn alùsùnà àti ajíṣe bíi alùsùnà méjìlá ni o tẹ́ bá gbọ́ táwọn olùgbèdè àkàn ń bú wa tí wọ́n ń pe kìnnì kan la jẹ́ kan la bákan la àwọn ajíṣe bíi alùsùnà ni o tí wọ́n máa dàn kan rúnú ẹ̀sìn ẹ lè kéwú jama anabi sọ̀rọ̀ sọ̀rọ̀ ọlọ́run ni wàá ṣòro hún nàbẹ̀lẹ̀ màrúf ṣe dáadáa sáwọn ìyàwó àtàwọn ọmọ ẹ̀ anabi wa ni khairukum khairukum le ali yen tó dáa jù láàrin yín òun náà lẹni tí ń ṣe dáadáa síyàwó àtàwọn ọmọ wa ana khairukum li alihi ẹ wàá rí mi tí mo jòkó tì yín kò sẹ́ni tó lóore tó mi nínú ilé kò sẹ́ni tó dáa tó mi nínú yín nínú ilé èmi ń ṣe dáadáa sáwọn ìyàwó jù nínú gbogbo yín tẹ́ jòkó lẹ̀ ẹ̀yin ọmọ yìí obìnrin tó mi àmọ́ ṣe dáadáa sáwọn ìyàwó àtọ́mẹ́ wọn ṣẹ̀fẹ̀ àmọ́ bá wọn jẹun wọn lànà bí ń gbà mí yóò ní Aisha nígbà tó mọ mi lẹ́ẹ̀kan níbo ló gbẹ́nu rẹ̀ sí ànábì yóò ní níbí ni ibẹ̀ lànà bí wà gbẹ́nu rẹ̀ sí wọ́n fẹ́ fi sóò kíni fún love wọn nífẹ̀ẹ́ egun tó jẹkun tó rí fọ́n gbàngbé ànábì wà gbé egun yóò máa wà la ìyàwó Aisha máa wà pé kò sí nǹkan kan bẹ́ẹ̀ á ní nǹkan bẹ́ẹ̀ mẹ́ẹ̀ náà ní itọ́ rẹ wọ́n fẹ́ la sallallahu alayhi wa sallam ẹ̀yọ́ máa yá àbúrò ẹ̀sìn islam nígbà míì kò ní pè ní orúkọ rẹ̀ já ya aisha tu yóò ní ya aisha Ah, ah, inú ìyá náà dùn wọn náà mọ ọ lè béèrè ó kí àwọn ìyàwó rẹ lọ́dọ̀ àwọn àna rẹ àríkẹ́ àṣàkẹ́ àmàgbé ọmọ wa náà sílẹ̀ kọ̀ọ̀kan ọmọ kì í anabi aliya humera wọ òló pupa rẹ́sùrẹ́sù inú ìyá wọn dùn anabi amọ̀ràn wọn lọ́wọ́ nínú ilé wọ́n bí ìyàwó Aisha wọ́n ní ìyàwó Aisha pé a máa ń rí ngbà mí tá anabi ọkàn jòkó nulẹ̀ tí ò ní jáde sí wa. Ah, wọn náà nàbí ṣiṣẹ́ ni o ṣé jìbìrì lóye wọn ń gba kí olódò ẹ̀ ní wọn ní rọ o ànábì ṣiṣẹ́ ilé ni o iṣẹ́ wa tá a máa ń ṣe tọ́jẹ́ ṣe ilé tóbi máa ń ṣeun ilẹ̀ ànábì máa ń bá wa ṣe sallallahu alayhi wa sallam wa idha hanati sọlá báṣukùrún bá wa tó kharaja wa salla iṣẹ́ wa ní di ànábì lọ́wọ́ lọ́ọ̀fù ní di ànábì lójú kọ́mọ́ ṣe kíni kọ́mọ́ lásìkò anabi wa sike yóò wá jáde sí i àwọn jama yóò wá lọlé kírun jama tánàbí bá ń tíráfù kì í fi ìyàwó lẹ̀ sílẹ̀ anabi ó mú wọn lọ́wọ́ ẹni tí ń lọ ìjáde tí tamato ní London ìjáde lẹ́yìn náà ń lọ Amẹ́ríkà ń lọ jáde ń lọ lè ta fóòmù ń lọ Amẹ́ríkà ń lọ jáde ń kaso lọ ń kaso bọ̀ ọwọ́ fi ìyàwó lẹ̀ kódà o yóò wá pẹ́pẹ́pẹ́ síbẹ̀ kò ní wálé ẹni tí ń lọ jáde ẹlẹ́sìn náà tó lóun ṣe dá wà wọ́n ní kọ́ lọ wéré kó kò dé wéré wọ́n fò mí lẹ́nu lé o ya ayyuhal ladhina amanu qu anfusakum wa ahlikum ọlọ́run yẹ sọ̀rọ̀ ayé àtàwọn ọmọ yín níbi iná ká má wọ̀ ná kọ́ lọ wéré kò dé wéré kíá sórí inú ilé rẹ̀ ọ̀ràn àyàn ni ibi tó ń lọ náfìlà ni ọ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa wọ́n là níbi òmùwọ́n tí àwọn ìyàwó bá wá pọ̀ bó là níbi ọ̀wá ṣe yẹ wà kí wọ́n mú je bí ká fi kankan sínú abọ́ tẹni tó bá lékè á padà débi yìí ni ànábì wa sallallahu alaihi wa sallam ànábì wa mú lọ sí traveling ìyàwó aisha ó ní anabi wa muhammad sallallahu alaihi wa sallam níjọ́ kan àwọn lọ pẹ̀lú àwọn sahaba anabi fẹ́ dùn òun nú anabi wa tún ní ẹ̀yin sahaba ẹ̀ máa lọ lé o ẹ̀ máa ń so lé o ẹ̀ máa ń so lọ́nà lé mi náà ń bọ̀ o nígbà tá anabi wà á rí àwọn sahaba yẹn mọ́ anabi wa ní aisha ta ló lè sáré jù ní mi àti ẹ̀ sallallahu alaihi wa nàbà sáré nàbà sáré ní ìyàwó aisha bá ṣe fọ́ọ̀sì lọ́wọ́ gba fọ́ọ̀sì má anabi lọ́wọ́ ọ̀hún ẹ̀ẹ́ anabi kasara anabi kasara anabi kasara pétọ́ wọ́n bá lọ sí báwọn sàábà tó kú wọ́n bá jọ ń ṣe kíni wọ́n bá jọ ń lọ torí pé anabi ọ̀fẹ́ rí kán rí ṣéèkì ní obìnrin kóbìnrin ọmọ sáré ọmọ ṣéèkì bọ́dì ẹ̀ ibẹ̀ làwọn afásúnà fi sọ pé àwọn akọrin ẹ̀sìn táwọn kọ́ àwọn obìnrin síta tí wọ́n ń ṣéèkì bọ́dì wọn wọn gbọ́ kéwúyé gbogbo àwọn ní orin ẹ̀sìn Islam orin wọnàwọnà yẹn wọn gbọ́ kéwúyé obìnrin obìnrin àpí àsáwọn èèyàn kìtún wá jó wájú àwọn èèyàn ẹ̀yọ́ máa yá nínú ẹ̀sìn wa ẹ̀fìn mẹ́wàá kù kọ́lọ̀ mọ́sá ẹ̀ sọ̀rọ̀ wa rọrùn ẹ̀yọ́ máa yá nínú ẹ̀sìn wa ẹ̀ rí anábìwá Muhammad sallallahu alayhi wa sallam ó tún wá dijọ́ mi anábì sallallahu ohun ó tún ìrìn àjò tún wá pa wọ́n pọ̀ lẹ́yìn bíi ọdún bíi mélòó kan anábì tún wá rántí pé ẹ̀yin sàhábà ẹ̀ máa sún wájú àwọn àtúnjọ bẹ̀rẹ̀ lọ́tí wọ́n jọ bẹ̀rẹ̀ ìyàwó aṣáǹgbá ni wọ́n ti lára wọ́n ti lómi la wọ́n ti jọ bẹ̀ lọ́dọ̀ Rasul sallallahu alayhi wa sallam ayé lànàbí bá ṣáwájú wọn ànàbí bá ní fahadà bitilika ẹ má wulẹ̀ kanra ẹ fi eléyìí náà ẹ fi ṣe kínní ẹ fi di tòkè lọ́hùn tíjọ́ ni àwọn méjì bá bẹ̀rẹ̀ sí rẹ́rìn lọ́ba di wàhùn wàhùn kọ́lọ́mọ́sá ìsánú wa ǹjẹ́ wọ́n báyàwó rẹ̀ ṣe rírí jàmá mùsùlùmí ṣe ṣẹ̀fẹ̀ rí ṣe wọ́n rẹ̀ lẹ́nu rí sá tó bá ti wọlé báyìí ọjọ́ tó bá àbá lóṣù náà ebi mi dàn àwọn tẹ́bi bá ń pa yóò béèrè oúnjẹ wọ́n bá jẹun tán ọ̀yẹ́ kò ní dá wọn lóhùn kọ́dà a máa ń bú ẹjọ́ ọlọ́dọ̀ obìnrin ànábì kì í fa àwọn ìyàwó rẹ̀ ṣeré rárá ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn wa wọ́n ní jẹ́kun ọlọ́ ìyá wa sọ̀fíà wọ́n fẹ́ gun ẹ̀sìn rẹ̀ oyè kọ̀ wá lè tọ́ra àwọn kuru díẹ̀ wọn ò wá láǹfààní àti lè gun ànábì wa tẹ ẹ̀yìn lẹ̀ báyìí wọ́n wá gun ànábì lẹ́yìn wọ́n wá gun ẹ̀sìn tí wọ́n lè tún ẹlẹ́kùn fún ìyàwó rẹ̀ tẹ́ bá dóde ẹ̀bọ́lẹ́bọ́lẹ́bọ́lẹ́bọ́lẹ́ alùsùnà ọ bọ́ dẹ̀ tán lọ́wọ́ adìẹ dúró adìẹ dúró ń bọ̀ ọ wà sílẹ̀kùn pẹ̀lú orúngbọ̀n rẹ̀ àti ṣòkòtò rẹ̀ tó tó lẹ́nu ọ wà sílẹ̀kùn wọ́n máa ní ah, ah, àmọ́ alákọ̀wé làwọn eléyìí ní alákọ̀wé kọ́ súnà ni ànábì lọ́pọ̀ ọ̀bẹ ká máa sàpọ́nlé àwọn ìyàwó wa ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn Islam ẹ̀yọ́ máa yá mi wallahi wọn ní tá ànábì bá pè ewúrẹ́ ànábì ò nìkan lọ lè fún Khadija ó ti kú òun ti kú òun ṣàǹgbọ́n àwọn ti ṣe wà láyé àwọn ọ̀rẹ́ Khadija tí wọ́n jọ jẹ́ ìwọ̀ ìrọ̀ àwọn ọ̀rẹ́ Khadija tí wọ́n jọ jẹ́ ìrọ̀ anabi wa pe ewúrẹ́ anabi ò ní ẹ lè fún ìyá ọ̀kan ìyá ọ̀kan ìyá ọ̀kan wọ́n ní bó ni wọ́n ṣe jẹ́ anabi ní àwọn ọ̀rẹ́ ìyàwó mi Khadija nù èèyàn kú tán anabi tún ṣe kínní ìtún nífẹ̀ẹ́ rẹ̀ ìyàwó rẹ̀ sì kú gan ò nífẹ̀ẹ́ ambulance tàbí tọ́ba ṣe kínní tọ́ba wa kú ọ̀ lè jáde súnà pẹ̀lú ẹnu lásán ọ jẹ́ àdùn súnà pẹ̀lú kọ́ ọmọ ṣe súnà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ìyàwó Aisha ọ̀là ànábì ò lu ọmọ ọ̀dọ̀ kan rí nínú ilé gbáà ẹni kò rí wàlá ìmọ̀ràn àtàn ànábì ò kan nínú àwọn ìyàwó ẹ̀ títí tí wọ́n fi túká ọwọ́ bẹ̀rẹ̀ sí lùú mú débi pé kọ́dà wọ́n mú jàlè báàbò rẹ̀ wọ́n lè mú bá ni ah, sunna kọ́ ń bọ̀dá o sunna kọ́ yìí tó ń ṣe ń wò islam kò ń ṣe yẹn o anabi ò lu obìnrin rí nígbà fẹ́ lu obìnrin fún ẹnìkan ò ní máa lu obìnrin àfẹnitọ́lọ́ ń fẹ́ tọ́fẹ́ tọ́fẹ́ sínú àbúrú fún ọlọ́ sọ níbẹ̀ ìyẹn ta òsì bí èkúté sọ́ọ̀sì ọ̀nà obìnrin kí ló ná fún ọmọ ọ̀nà obìnrin ọmọ ọmọ kí bọ́lá ti dá yàtọ̀ bọ́lá ti dá wọ̀ ni òun náà bọ́ra rẹ kó wọ́ra rẹ kó wá wò ó rí pé not the same ara tiẹ̀ nìgbà yà àmọ́ ara tiẹ̀ ọ̀gbà ọlọ́run dá gbogbo pẹ̀lú kẹ́ni ànábẹ́ yóò jáde yóò lẹ́ jókòó síbi kan ni ànábẹ́ lóṣù kan lẹ́gbẹ̀ẹ́ kan tí ń kàn kírun tí ń jókòó mẹ́ táwọn ìyàwó rẹ̀ tí wọ́n gbé bùkátà kalẹ̀ àwọn lísìtì tó le lísìtì tó le tí èrè ó kọ́ èmi ọ̀rà yìí èmi ọ̀rà yìí èmi ọ̀rà yìí èmi ọ̀rà yìí èmi ọ̀rà yìí abubakar de wọ́n ní aisha wọ́n náà bẹ́ẹ̀ umaru de wọ́n ní hafiza wọ́n náà bẹ́ẹ̀ wọ́n ní ẹ̀yin máa lọ ó ti yé ẹ òun ni ọ̀gá tí ọkọ títí wá ní òun ṣe bùkátà alẹ́ láti ṣe kíni ọlọ́run ṣe wàá da sí pé tó ẹ dákun ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ fún ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ fún àlẹ́ àkẹ́rà ọ̀run dájú ilé ayé yìí lọ ẹ mú kanu méjèèjì wàlá àwọn obìnrin náà wọ́n ní àwọn mú àkẹ́rà torí ààyè ni o ti ń ka àyà yìí ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa anábìàmọ̀ sí dáadáa sẹ́ni tí ì ṣe mùsùlùmí ibẹ̀ ẹni tí ó ṣe islam wọn ni ọpa wọn ò sì ní kó ju kọ́ta bẹ́ẹ̀ ni wọn ò ní kó máa lé parẹ̀ láburú wọn ò sì ní kó fara ní kọ́dà wọn ò ní kó gbà anabi ma lọ lè kí àwọn kiriyótọ́ rẹ̀ ó lè kí ọmọ kan ọmọ yẹn padà kú sí lọ́wọ́ ó la ọmọ sọ anabi olóhùn dúpẹ́ pé ọlọ́run sọmọ yẹn lọ́mọ alijanna anabi àmọ́ àwọn lọ́wọ́ gbogbo àwọn non-muslims anabi àmọ́ sàkúmọ́lé wọn anabi àmọ́ ṣe déédéé nínú déédéé anabi inna Allah ya'muru bil adli wal ihsan ọlọ́run ní ká máa ṣe déédéé anabi àmà ṣe déédé nínú àwọn déédé anabi òun náà ni pé láàrin àwọn ìyàwó rẹ̀ yìí máa ṣe déédé yóò fún kálukú ní ilé kan oúnjẹ kan àsìkò tí yóò lò lọ́dọ̀ wọn bákan kan náà kan ó wá wà lọ́dọ̀ ìyá wa umu salama anabi wà ń bẹ ibẹ̀ lórun kan ìyá wa umu salama wọn ni wọ́n gbé oúnjẹ lọ́wọ́ wọ́n fẹ́ lọ lè fún anabi lóúnjẹ ìyá wa aisha ń bọ̀ wọ́n wá gbóòórùn oúnjẹ ni pé oúnjẹ yìí ó wà delicious ọ̀rẹ́ ọ̀ tẹ́sítì àbí oúnjẹ yẹn dùn gan-an wọ́n wọ́n báwo wọ́n ti máa ṣe oúnjẹ tó dùn fún arákùnrin yìí àwa ló ká máa ṣe eléyìí gbogbo o bàbá masina o ìjà kọ́ òun o oore lèyí ni o kẹ́nìkan máa fi wọ́n máa borun bí wọ́n fi oúnjẹ bẹ̀ ọ́ pé ẹ máa bọ̀ ń bí ẹ máa bọ̀ lọ́hùn oore ni o anabi wa sallam ó aisha bá dìde ńlẹ̀ nígbà tí owó yìí gbé wọn wọ́n sì mú bí kan wọ́n bá fi sọ àwo yẹn lọ́ba bẹ́sí méjì ló jẹ́ bá dà lẹ̀ anabi wa muhammad sallam anabi ni kulu anabi wa mu ọwọ́ ọwọ́ fi pa abọ́ yẹn papọ̀ àwọn pieces yẹn ọwọ́ gbé lọ́dọ̀ àwọn sọ̀hábà àwọn sọ̀hábà wà nínú ìjọba ní yàrá ìyàwó aisha pẹ̀lú anabi anabi ni kulu ẹ̀jẹ̀ o gaara ti umu kun owó o gaara ti umu kun o èèyàn ni o gara tó mú kún èèyàn rẹ ni o èèyàn dáadáa ni o owó ni o owó ni àdámà wọn ni anabi wa ni ta ṣe ni pé tọ nígbà jẹun tán yìí ìyá wa Aisha anabi ni wa ń bí irú abọ́ yìí tí mo fún wọn náà lè mú wa ó mú sálámù wa ń bí tọ anabi wa kó èyí tó fọ ó kó fẹ́ni ó fọ sallallahu alaihi wa mú èyí tí ó fọ ó kó tí àwọ̀ rẹ̀ tí ó ṣe kí ni ẹni táwọ̀ rẹ̀ ó fọ alẹ́ bìnrin kálukú ọmọ lọ déédéé nù jama àmọ́ kọ́ wa yọ wáyà sí ó sì ṣe báyìí tán sọ ma pé ìyàwó rẹ ni sọ ma pé ẹ má dẹran kó nulẹ̀ bàbá ọgbọ́n lè yanjú ẹ̀ kọ́lọ́mọ́sá ìsànù wa anabiwa muhammad sallallahu alayhi wa sallam wọn ni ma ṣe déédéé láàrin àwọn ìyàwó ẹ̀ ẹ rí lára déédéé anabi arábìnrin kan jalè lọ́dún kan alimaxumiya ni wọ́n ń pè usama wọn alọ lè ba wọn ma pa anabi fẹ́ràn usama yìí ipe kọ́dà kọ́ bá wọn lu ẹsẹ̀ lọ́dọ̀ anabi kí ànábì ọmọ dáṣẹ rí àfún ká ànábì ọmọ gè lọ́wọ́ torí ó gbé nǹkan tó ẹfì tó lágbára gan tí wọn lè torí ẹ gè lọ́wọ́ ànábì wa ní Usama wọn náà sì ń bọ adọ mi èmi máa ń ṣe déédéé wallahi nafsi biyadihi mo fi Ọlọ́run ọba tẹmí mi bẹ lọ́wọ́ rẹ̀ mo fi búra law kanat Fatima binta Muhammadin tó bá jẹ́ ọmọ mi Fatima ló bá jàre olè tí Maksumi yà já laqata'tu yadaha wallahi ń gé ọwọ́ rẹ̀ ẹ pé àìsí déédé ẹ náà lọ fa gbogbo wàhálà lédè yìí kọ́lọ́ sànù wa ẹni tó gbé ẹyin wọn mà ti má lé ẹni tó gbé màálù wọn ò fìrí rẹ nítorí tí ẹyin táwọn yẹn ń jalè ní ohun tó fa corruption yẹn o kò sẹ́nìkan tí ó bá wí nítorí ó láwọn èèyàn lókè lọ́hùn ọ̀kan tí wọ́n títì títí òkú lérí ọ̀gá àwọn owó náà pè lábújá ọmọ ọlọ́run nǹkan tí máa ń lu jìbìtì báyìí ó ti kọ́lọ́ àwọn kan wọ́n sì ń lúgọ ti rọ́ wọ́n sì mọ̀ pé rọ́ nínú dáadáa anabi nípa anabi muhammad sallallahu alaihi wa sallam anabi a máa ṣe ìbádà ìbádà ìbádà gbogbo wa dáadáa yìí kò yọ àárín wa tọ́lọ́n lẹ̀ a máa ṣe náfìlà wa abudu rabbaka hatta yati akal yakin ni máa sin ọlọ́run tí kú òfìdé ni suratul hijr aya ninety nine yàwó ayíta ni anabi jọ kan wọ́n dìde lóru ata tatafa tara kọ̀dàmà gègésẹ̀ rẹ̀ ìwà fẹ́ máa sun ẹ̀jẹ̀ látara dídúró pẹ́ lérí ìbádà òun wá ní ìrẹ́ ànábì ṣe bí wọ́n ti forí jìn ọ́ ẹ̀ṣẹ̀ tó ṣe àtẹ̀yí tó ṣe ànábì ní àfàlà àkúnnù abdan ṣàkúrọ ṣéyìn ní dúpẹ́ ni èyí tí ń ṣe yìí fi ń dúpẹ́ ni bọ́lọ̀ bá sọ̀rọ̀ fún ni àmà dúpẹ́ ni. yàwá ọmọ Sauda nínú àwọn òun ni wọ́n fẹ́ lẹ́yìn Khadija kan tó fẹ́ àwọn ìyàwó mi nígbà tá a dìjà kú Sauda ni wọ́n fẹ́ Sauda yìí bọ́lá ànábì sẹ́nẹ́fìlà lóru ńjọ kan òun wá yọ gẹ́lẹ́gẹ́lẹ́ òun wá lọ wọn là nàbí wà pẹ́ fà títí títí nígbà táwọn fọ́ọ̀rù kù ah ó tún wà pẹ́ nígbà wà ya omi wà ń kán nínú mú tòun omi ni wà ń kán nínú mú òun ah ah arákùnrin yóò ní dìde anabi máa ń pẹ́ mi náà fìlà nígbà wọn sálámà tán anabi ní ọwọ́ abẹ́ ó lè mi sáwọ́ dá wà ń ó ní ah ẹ pẹ́ o nígbà wà ya ọ̀fìn kẹlẹ́ ọkọ̀ dé nígbà wà ya omi ń tẹ̀lé ẹ̀jẹ̀ lókù tí táà ń retí tẹ́fí ní sami Allahu limani hamida torí wọn máa ń kó anabi lẹ́fẹ̀ẹ́ gan wọn ní tà anabi bá fẹ́ rẹ́rìn ọ̀dọ̀ ọmọ sáwọ́dà ni máa ń lọ àwọn ẹ̀fẹ̀ àwọn àwọn àwọn gbáǹkọ́gbé ẹ̀fẹ̀ tẹ́yìn ojú ilẹ̀ tí tínú yọ máa dùn tí yọ gbàgbé pé wọn ò tí ì sanwó òun yọ gbàgbé pé òun jẹ gbèsè ọ wà lẹ́nu ọmọ sáwọ́dà wọ́n wá lójú lójú ọkọ́ dé lójú okó gbogbo ẹ̀ sílẹ̀ kò ní túmọ̀ àrójú ẹ̀ ńlẹ̀ àrẹ́sẹ̀ àrẹ́ kankan kọ́lọ́ sọ níbi aburú bẹ́ẹ̀ òdẹ́fà ọlọ́run kí n lẹ́yìn ànábì ó ní náfìlà yẹn òun kàn sùn ọ̀dà ànábì jọ̀ọ́n ànábì wa ní jáyẹn náfìlà papọ̀ àwọn máa ṣe tààjùdì papọ̀ tábà wà nulẹ̀ ayé lọ eré fìdí àti mọ́ṣáláṣí lápapọ̀ ànábì ní àbí òdẹ́fà ní ànábì kabakara nígbò tún ya ó parí ẹ̀ ó tún ka nìsa nígbò tún ya ó tún padà sí alimura ó tún ka àwọn àdélẹ̀ lòun ní tọ́ àdúpẹ́lẹ́ ni nígbà wọn bá rò ó ní dédé àsìkò tó lò ní kìyàm lérí ìdúró dédé àsìkò yẹn náà ló lò nígbà tó rúkú mo sá sí farada àwọn ọ̀pẹ̀lẹ̀ bí sojúdù ní sojúdù ní pẹ́ntì ẹ̀ onígbà táwọn fẹ́rẹ́ kalẹ̀ báyìí wàkánà sojúdù qariban min ruku'ihi ó ní àsìkò títí lókù tí àsìkò tá a fi ṣe sojúdù tí ó fi bá àsìkò tá a fi rúkú. àdúrà nàbí wa muhammad sallam aládùúgbò àlànàbí tí challenge bá dé challenge máa dénú ẹbí jama yóò deba bá umu yóò dé abu yóò deba bá gbogbo mùsùlùmí àtẹnitọ́fẹ́ àtẹnitọ́fẹ́ má lọ lé lóògùn ẹ sì má lọ dọ̀ ń jálàbí ẹ má sọ òòsà àdúrà làdúrà wọn ṣe kínní ní ma ṣe wọn ní àdúrà rẹ náà ní àsìkárì sọ̀bà wàlùmọ̀sá tá a máa ń kà yẹn ẹ lè wá ìwé sítádẹ́ẹ̀lì ẹni tí ó bá ní kó lè rà á bọ́ ọ bá ti ka àdúrà rọ àtìrọ̀lẹ́ ń bẹ̀ ó ti ṣe àdúrà tá náà bí máa ń ṣe lójúmọ́ dáàbò bò ọ ọlọ́run ó sì máa fún ọ nítọ́jẹ ọlọ́run ọba ó sì máa fi ọ nǹkan mẹ́ta tó rí lára asukaru sọ̀bá kájà wọn yà wọ ọmọ o wọn ní àdúrà nàbí tó ga jù náà ni Rabbana atina fid dunya asana wa fil akhirati asana wa qina adhaban nar ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ànábì ọ̀rọ̀ ayé sá ó sùn jọ kan ọwọ́ àsùn lè rí ẹni umaru wa dé umaru ní ah, gbogbo ẹ̀gbẹ́gbẹ́ rẹ ló ti ní ìlà yìí tí ẹni fà sí la àwọn ọba sọ̀rọ̀ kẹ́ sọ̀rọ̀ eré ibùsùn ńlá ni wọ́n sùn ànábì ní ah, ah, àwa ń wọn ọ̀dá wa fáyé ọ̀run ni wọ́n dá wa fún ọ̀run wọn dára fún ama àtàrídọ̀ à ń takùn láhùn dúnìá wọlé àlẹ́ àkàrà àwọn ni wọ́n láyé àmọ́ wà lọ́rùn ọ̀run sì dáa ju ayé lọ èyí máa yá mi nínú ẹ̀sìn wa musa òhù anabi àmà ṣẹfẹ̀ nínú tọ́lọ̀ ń fi níwà iná kàlá àlá kólókan àdìm nípa anabi àmà ṣẹfẹ̀ nínú àwọn ẹ̀fẹ̀ anabi àmà àmà sàlám oye ẹ̀fẹ̀ tí o bá ti ṣe rọ́ńbẹ̀ sunna má parọ́ torí fẹ́ pa àwọn yẹn lẹ́rìn anabi yẹn parọ́ onídọ̀ karabìnrin kan wa ó ní anabi mọ́sá yìí fún mi ní àdúà sàdúà fún mi kí n wà lìjánà anabi ní ya umma fulani ìwọ ummu lágbájá kọ́ yẹn inna lìjánátà látàdékùlùhà àjùzùn arúgbó ni wọ́n àlìjánà tí ọlọ́run bá dá arúgbó kan ò ní wà bẹ́ẹ̀ arábìnrin bá bẹ̀rẹ̀ sí sunkún pé anabi ní arúgbó ò ní wọ àlìjánà o kí ló wá dé tó ń wá dàgbà tó báyìí dúró ọlọ́run ti kú ní látọ̀dọ́ anabi wa ni ẹ lè ba ọya ẹni kún mú kan kó lè ba yàtí ńlọ yẹn yàrá arúgbó yẹn akhbiruha ẹ lè ba ipe yẹn ti ń sọ ni pé la tadkhulu la tadkhulu aljanna wa hiya kò ní wọ aljanna pẹ̀lú fọ́tò arúgbó yìí gbogbo ẹni tí wọ́n wọ aljanna age of thirty three ni gbogbo wa àtọkùnrin wa àtobìnrin wa anabi bá sẹfẹ arábìnrin bá bẹ̀rẹ̀ sí rẹ ẹ̀rín padà alebini sẹ ìgbọtọlọ ni nna nsa anahun na nsa afaja alinahun abukara orobani ataraba suratul waqiya aya thirty five gbogbo àwọn obìnrin tá a bá dasa di janna àwọn ọmọọmọ wa yìí ẹni ẹ̀yìn rẹ̀ bá kán láyé ń wọn fún lẹ́yìn mi lọ́hùn ẹni ara rẹ̀ bá sójọ wọn fún lára tó fresh age of thirty ni gbogbo àwọn ọmọ yẹn wọ àdìjẹ náà kọlọ mọsán fàwọn náà sínú wọn. sùúrù anabi sallallahu alayhi wa sallam àwọn àlùfáà wa wọ́n ní wọ́lọ́ wọ́lọ́ anabi lọ sójú ogun ohudu wọ́n sì kan ọ̀kan náà àwọn èèyàn rẹ̀ wájú ń bí níta anabi wa ń sọ lẹ́yìn ìgbà tẹ́jẹ̀ ń dà lẹ́nu ni pé Allahumma idi kaumi fa innahum la ya'lamun wọn ọmọ ní ọlọ́mọ fún wọn mọ̀nà kété bá anabi ń ṣépele wọn lárúbáwá kan wá sí mọ́sálásí lọ́ba bẹ̀rẹ̀ sí tọ̀ sí inú mọ́sálásí àwọn sábà fẹ́ dìde wọn fẹ́ máa lu anabi ní ẹjọ́ parí tọ̀ rẹ̀ ẹ má dàtọ̀ máa ń di nígbà wàá tọ̀ tán anabi ní sọ orí bí àrántí ọlọ́run à ń kírun bẹ́ẹ̀ à ń ka kúránì lóní ọlọ́run alámọ̀dá hamni wa muhammada ọlọ́run kẹ́mi àti muhammadu oníṣòro wà látàrí hamana ahada gbogbo àwọn tí wọ́n fẹ́ lùmí yìí má kí àwọn pẹ̀lú àwọn. anabi wa ni àdúrà rẹ ò ti pè sọ pé kọ́lọ́run kẹ́ ẹ́ gbogbo wa ẹ̀ ń gbọ́ wọn fẹ́ lùmí. anabi ṣe sùúrù pé ẹjọ́ tọ̀ rẹ̀ tán alárúbáwọ̀ òpó ni ọ̀rọ̀ yé nídìí bẹ́ẹ̀ anabi àmà ṣe sùúrù wọn kì kanjú yàwó aisha wọn ni wallahi kí nǹkan le tí nǹkan bá le ànábìyẹ tọrọ bára àáfàá tí ń díṣe ọlọ́run yóò máa rọ yóò sì máa le àfẹni tí ìbá díṣe ọlọ́run òdodo lóko kódà bọ́ ń parọ́ kan yóò máa rọ yóò tún máa le ní ẹ̀dá làmálẹ̀ alùbídìí àná sọ́fà wọn náà ń dààmú tí ó wá tí ó di ẹtí tí ò ní rí tí ó lé alágbá alágbá ò ní wá tí ó tún wá kan míì kó lè bọ́ kó dẹ̀ ní púrógámù ọlọ́run lérí ayé ni kò sẹ́nìkan tó lè bọ́ ń bẹ̀. Jonathan ọwọ́ àlànà ń bẹ nílùú lánàá pẹ̀lú pé talókù lẹ́ni báyìí ń bẹ lọ́wọ́ ẹ̀rù báyìí jàmá mùsùlùmí nídìí bẹ́ẹ̀ kọ́lọ̀hún sànù wa jàmá ẹ̀rí Lárúbáwá yìí anabi padà wá ṣe dáadáa fún èyí tí ń bá lọ òun náà ni ọ̀rọ̀ ajé amú anabi wa Muhammad sallallahu alayhi wa sallam anabi ni ìyàwó Aisha ni máa tó kọ́dù fi bayti rasulillah shahrain oṣù méjì àwọn òsì ní dáná oṣù méjì àwọn kan máa jẹ làbídùn àti omi ọ̀tán síbẹ̀ ànábì yẹn wá ní tọrọ bára ẹbùn mi sórí wà bàtọ̀ bá ti ń kalẹ̀kùn àwọn èèyàn pé ẹbùn mi ọ̀rọ̀ rẹ ò ní ní wéètì mọ́ ọ̀rọ̀ tó lè bá lọ́dọ̀ olówó tọrọ rẹ fi lójú tù ní kọ́ bọ́rẹ́ ẹ̀sìn lọ́dọ̀ ẹ̀ ọmọ ìyá kan ní sọ̀rọ̀ mọ́sálásí afẹ́ afẹ́ ra makibara tá a máa àwọn òkú níbi jẹun ọlọ́run lọ́ọ́ máa pè ọlọ́run padà wá rìn ẹni tí ó bùn ọlọ́run ràn sí ọ anabi ètò rọ̀bára yóò fara dání anabi máa ń sàmójúkú ọ nípa ríwá àti mi anabi máa ń sàmójúkú ọ ọ̀pọ̀lọpọ̀ wa ní ẹlòmíì inú ẹ lé ẹni bá sẹ́ wọ́n jọ jàwọ́ sáré anabi rẹ̀ tó ń tẹ̀lé ẹ́ ọlọ́run ní khudhil afwa máa sàmójúkú fáwọn èèyàn wa amur bil urfi wa a'rid anil jahili kúrò lọ́dọ̀ àwọn aláìmọ̀kan àwọn aláìmọ̀kan ni wọ́n yẹ sàmójú kó ṣọ́ọ̀tù la àárọ̀ ẹ̀yọ́ máa yá mi ẹ̀sìn wa wọ́n pè nìkan ní Gawrafi ọmọ Harith ọlá anabi wa ń bì kan wọ́n jagun tán kálukú lọ lè sinmi anabi wa wà ní abẹ́gi kan ó sùn bẹ́ẹ̀ Gawrafi bá yọ sàn pẹ̀lú dà Gawrafi ní Muhammad wo kékó wọlé anabi sùn bẹ́ẹ̀ tiẹ̀ ni lọ́ba jí pẹ́pẹ́pẹ́ lọ́ba nàdásí mọ̀ yẹ mun náà kà mí nì tani wọ́n là ó bọ̀ lọ́wọ́ mi bíi ta ni òní kí n má bẹ̀ ọ́ lérí lé <laughs> eré yọ bẹ̀lẹ̀ á bẹ̀ ẹ́ ilé ni ó ní má yẹ mẹ́ta ọkà mi nì ta ló lè dí mi lọ́wọ́ tí ìfìní bẹ̀ ọ́ lérí anabi wa sọ pẹ̀lú yẹkin pẹ̀lú ìgbára lọ́lọ́run pẹ̀lú imani pẹ̀lú ìbẹ̀rù ọlọ́run pẹ̀lú nífọkànsí nínú gbígbàdúrà anabi ní Allah Allah tó ń gbà yìí ayé sì ń gbà ìdá sì bọ́lẹ̀ anabi bá mú ìdá yẹn padà anabi mú dá yẹn anabi ní tọ́ gawrọ́f máa ń yẹ mọ̀nà òkà mi ni ta ni ó gbà ọ́ náà lẹ̀ lọ́wọ́ mi lẹ́nu tí èfin náà sọ eré rẹ̀ kalẹ̀ lọ́ba bẹ̀rẹ̀ sí máa wò òun ọ̀lọ́lọ̀ kẹfìrí ọ̀lọ́lọ̀ ó ní ìwọ Muhammad ìwọ Muhammad kún khaira akhidin sórí tó mú ṣe dáadáa pẹ̀lú ẹ̀ <laughs> ṣe dáadáa pẹ̀lú ẹ̀ torí èèyàn dáadáa ni ọ́ la ilaha illallah muhammadu rasulillah fàáfà ni wò fataraka o anabi ni tọ ma wá lọ ma wá lọ èyàn dáadáa tó pè mí ìyẹn wàá ṣe bẹ́ẹ̀ fún ọ ma wá lọ nígbà tó dọ́dọ̀ àwọn kèfèrí ó ní jíìtù kún mí ndè xeyìrì nas ó ní ibi ń bọ̀ yìí lẹ́nu kú ni sẹ́rẹ́ mi wá sí lọ́wọ́ kò sírú ẹ̀ nínú gbogbo wa yìí kò sì sírú ẹ̀ nínú gbogbo ẹ̀ dátọ́ lọ́dà lubeid ọmọ àbọ́mi òun tiẹ̀ ẹ̀ mọ́ tó ṣe fún ànábì ọ̀rẹ́ nìkan ọ̀rọ̀ ọmọ kékeré kan lọ́lé ànábì pé kọ́ lọ́ọ́ lè mú irun wá nínú ọ̀rọ̀ ànábì lubeid ọwọ́ lọ irun yẹn ọlọ irun yẹn mọ́ kọ́ǹpù wọ́n wá pe irúkọ burúkú sí wọn lọ lè kí sí ẹgbẹ́ àbàtà ẹgbẹ́ kànga kan ibi kọ́ máa tutù síbẹ̀ ọlọ́run tẹ kádàrá ẹ anabi ọ̀gẹ́ ti ara ẹ̀ mọ́ àmọ́ kò débi Kùránì kò sì débi wáàyí wọn nígbà mí gànábì ọ̀sọ̀ fáwọn ìyàwó rẹ̀ pé mo ti dọ́dọ̀ rẹ̀ lẹ́kan ah yóò ní ẹ̀ wábì níbi kíní ẹ̀ lédè àṣàṣì ẹnìkan kò ní mànú wa bí wọ́n bá ṣàṣì wa kò ní mu wa ọlọ́run máa ma ṣe bẹ́ẹ̀ kó lè sọ fún wa pàṣàṣì ń bẹ́ẹ̀ ọlọ́run máa ma ṣe bẹ́ẹ̀ kó lè fún wọn ní agbára tá máa fi ká àṣàṣì kò lára màláìka méjì wá sọ̀kalẹ̀ ọlọ́run wá ní kó sọ̀kalẹ̀ pẹ̀lú kúlà àwọn òdùbà falaki àti kúlà àwọn òdùbà bẹ̀rẹ̀ nàásì wọ́n wá bẹ̀rẹ̀ sí kà ìdè wa ń tú ìdè wa ń tú ìdè wa ń tú wọ́n wá sọ fún ànábì pé iyin tí wọ́n dì máa lẹ̀ níbi báyìí lọ́wà wọ́n sì lọ́ọ́ lè mú wọ́n sì bá ń bẹ̀ lóòótọ́ wọ́n wá pe lùbẹ́yì dùwà lùbẹ́yì ànábì ní lùbẹ́yì wọ́n lọ́kùn kan jọ nítorí mi lùbẹ́yì lùbẹ́yì ọlọ́run ọba ọfẹ́ sọ súrà yìí kalẹ̀ ni ọwọ́ àfi mi ṣe practical nídìí bẹ́ẹ̀ mọ́ yọ̀ǹda rẹ̀ máa bá tiẹ̀ lọ sáà máa bá tiẹ̀ lọ wọ́n bá jẹ́ wà jẹ̀mọ́ àbọ̀ ló ṣe jẹ̀mọ́ gbogbo àwọn àgbààgbà kùrẹ́ìṣì tí wọ́n ní ànábìlà tí wọ́n lé kó maka tí wọ́n jò dún mú ẹrù rẹ̀ tí wọ́n jò dún mú dúkìá rẹ̀ tí wọ́n lé kún lu bàbá rẹ̀ nígbà ànábì dé lẹ́yìn ọdún mẹ́sàn-án sí mẹ́wàá gbogbo àgbàlagbà tá a wí yìí wọ́n ti darúgbó àwọn alágbára ni wọ́n ti dọ̀lẹ́ àwọn olówó ni wọ́n ti dọ̀lọ́sì ànábì wa ni tọ́ mo dé sí maka máa dọ̀ náà tún ànífà bí kò mọ̀ kí ló rò pé ń ṣe fún yín lé ní ẹ̀yin bàbá yìí ẹ̀yin alágbára àná ẹ̀yin olówó àná ẹ̀yin gbajúmọ̀ àná kílẹ̀ rò pé mo lè ṣe fún yín lẹ́nu gbogbo wọn ni wọ́n wá dérí kodò wọn wulẹ̀ ẹ̀gbọ́n tí wọ́n sọ kọ́ọ̀lù akun karimin wabun akhin karimin kọ́ọ̀lù akun karimun wabun akhin karimin a ah, èèyàn rẹ ni ọ bàbá rẹ náà èèyàn rẹ ni rere náà làwọn kò ṣe lẹ́nu sallallahu alaihi wa sallam anabi idhabu fa antum tulaqa ọ̀yà kálukú yín ẹgbàlè lọ ẹnjọba wọnú silamu kọ wọbẹ ẹnjọba wọnú silamu kọ lè sùn. laqad kana lakum fi rasulillahi uswatun hasana ọlọ́wọ́n bá ní kò sẹ́ni tẹ́ ma kàwé ìwé rẹ̀ tẹ́ fi mànà tẹ́ fi ní àwòkọ́ṣe dáadáa rasulu nìkan ni liman kana yarju Allah wal yawmal akhira tẹ́ bá fẹ́ ráyè ṣe àtọ̀run ẹ kọ́ sànàbì wàtẹ́kàràlá kẹ̀tìrọ̀ tẹ́ bá lè rántí ọlọ́run ọba tẹ́ bá kọ́ sànàbì ẹ̀ rántí ọlọ́run ọba ọlọ́run kò fi asúnà àwọn tí wọ́n máa rántí rẹ̀ kò fi asúnà àwọn tí wọ́n máa tẹ̀lé ànàbì subhanak allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa salaamu alaykum wa rahmatulahi wa barakatuh. aleykum salaam wa rahmatulahi wa barakatuh. kabirullah ẹ jẹ́ ká fún àwọn ìmáàmù wa kọ́lọ́n kọ́